وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله ثم ما بعد أحييكم أيها الإخوة بتحية الإسلام المباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته gbogbo ọpẹ́ àti ẹ̀yìn tí adúpẹ́ fọ́lọ́run àsìn yìí lérí àwọn orí àti ìdẹ̀ra ètò ń ṣe fún wa lọ́lọ́kan ọ̀jọ̀kan lóní orí sẹ̀ǹtẹ̀lé láti gbàdígbà èyí tó ga jù nínú àwọn ìdẹ̀ra iná ní ìdẹ̀ra Islam torí pé ọgbọ́n wa kọ́ ló sọ wá mùsùlùmí ìmọ̀ wa kọ́ tó gbé wa débẹ̀ kìí sì sí ní máa ṣe wa kódà kí òbí ni wa bàbá àti ìyá wa jẹ́ mùsùlùmí ò túmọ̀ sí báwọ̀ jẹ́ mùsùlùmí lónìí torí pa ara wọn tí bàbá wọn ti jẹ́ ìmá bí àwọn tó jẹ́ ìyá súnnà ṣùgbọ́n lónìí àti bàbá ìwọ̀n òrìn àti ìyá súnnà yẹn ọmọ wọn yẹn ti mú wọn kúrò lójú ọ̀nà tí wọ́n wà tẹ́lẹ̀ nǹkan míì tó jẹ́ ẹ̀dá ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ ń pè ní Allah náà pè lọ́lọ́ nípò Allah subhanahu wa ta'ala torí náà ọlọ́run adúgbẹ́ àmà lórí tó ṣẹ́wà lórílẹ̀ látàrí Islam ẹni ọlọ́run bá sì fẹ́ràn tó gbèrò dáadáa jù náà ní òsì ní òsì lòní lórí tó ti ṣe sallallahu alaihi wa alihi wa sallam sọ wípé mẹ́yìn lórí ìlà orí ìkọjọ́ ìpàkì ohun ìjọba mo wá jẹ́rìí pé kò sẹ́lẹ̀ kan tíjọsìn tó ní lójújú àyàfi Allahu Ta'ala ọba tí ó pè méjì ìrìnlẹ̀ mẹ́ta tí kò sì bí máa tí ẹnìkan kò bí tí kò sí orogún fún tí ó sì ẹ̀kẹ́ra fún un ọba tí ò ní alábìwé èyí alámọ̀jọ ó nìkan ní olùmọ̀ nílé alámọ̀tán àhàtọ̀gbọ́ ìpínlẹ̀ṣe ìrìn ìmọ́lọ́pàá gbogbo pátápátá ìmọ̀ tí gbogbo ayé ń lò kò tó omi tí ó mọ̀ bẹ lẹ́nu abẹ́rẹ́ ta bá ti bọ̀ òkun tàbí tàbá ti ìdí abẹ́rẹ́ tó wù nígbà wọnú ẹ̀ bọ inú òkun tàwà gbé jáde tàfà jáde ihò omi tó fẹ́ dúró sínú ohò abẹ́rẹ́ òun gbogbo ọmọ tí gbogbo ayé ń lò sí tọ́lọ́n kò tó ìmọ̀ yẹn àti èyàn àtàlìjẹ̀nú àti màláíkà torí wípé kùránì fi wà ní sọ́rọ̀ tó ká tó bá ṣe wípé okun táàmà sí ocean gbómi ẹṣin pọ̀ tó kárí ayé mi tó bá lè di tàjá táwọn pè ní ink tàwa mú kálàmù àwa fi ń kọ ọ̀rọ̀ ọlọ́run ọba kalẹ̀ ọlọ́run ní lánàá pídà lè báyà ó gbẹ pátápátá ọ̀rọ̀ ọlọ́run òṣìṣẹ́ fún ní màdàdà òkun tàbí mere sí bí ikọ̀ ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ yóò tún gbé ọ̀rọ̀ ọlọ́run ọgbọ́ ma máa ṣẹ́kù kí fẹ́ bàdá tó tó dídí òkú kọ kalẹ̀ tí ò ní tán ọlọ́run sàánà torí náà ọlọ́run ọba díẹ̀ náà ló fún wa nínú ìmọ̀ ó sọ fún wa náà nùkúrá níbẹ̀ àwọn èèyàn wà lọ́wọ́ rẹ̀ ẹni bá fẹ́ mọ ẹ̀mí tó fẹ́ mà sílé ẹ̀mí yóò mà tó fẹ́ ọ̀rọ̀ mà sílé ọlọ́run tí ó ti ṣe ṣe lórí bí agara dá gbogbo ẹ̀dá láti sámọ́ ọlọ́run lọ́wọ́ àwọn àrìjànú náà sọ nínú sọ́rọ̀tù jí àwọn mọ̀ ìpé ẹnìkan ò lè sámọ́ ọlọ́run lọ́wọ́ bó ti rẹ̀ kò ọlọ́niwà máa òtí tòmìnà ilà ọ̀lìlà gbogbo ìta fún inú mọ̀ tó pọ̀ rẹpẹtẹ yìí àti tó jọmọ́ tẹ̀sìn àti tí èṣe tẹ̀sìn kéèkéé ọlọ́run ọba alágbára tó kápá gbogbo tọ́lọ́run ló kápá ẹ̀ èèyàn lè ara wa ṣe nǹkan náà kódà ṣe wá a mọ́ ń pa ilẹ̀ ní ní mọ́tò ń ìbáwà láti mọ́tò kò mẹ́làká wà kọ̀hàrọ̀ wà húwá lè ṣe ìkọ̀dù alìjàbáàrù lọ́lọ́ alágbàmù olùkápáyà mo jẹ́rìí pé Allahu ta'ala ohun ló rán òṣìṣẹ́ láwọn àgbàdì sọ́lọ́lọ́rùn àríwò àárín wàtọ́lá sí ní ròdùn pé ẹ̀ tó tọlọ́run lórí ilẹ̀ tó sì tẹ̀lé tí ẹ ó mọ̀ jẹ́ àrùjá náà yóò fi ṣe jẹ́ kó fi jẹ́ olùkìlọ̀ pé gbogbo ẹ tó bá kọ tọlọ́run tó kọ bí ọ̀sán ìsọ̀rọ̀ ọlọ́run tó sáyà kókó nà kí sọ̀rọ̀ ọlọ́run ìró ìyá ẹlẹ́ta ilé ìròyìn ẹ̀mú ẹ̀gbẹ́ ọlọ́run ilé ìyé wa ló sọ́tún ká قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر الذين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ما تزيد فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولوا إلا كذبا فلعلك باس نفسك على آثارهم إن لم يفلوا بهذا الحديث أصبع أيون àlàyé Ìgbé ọlọ́run bá rán ànábì ní olùfúnni ní ròdùnú àti olùkìlọ̀ nínú sọ́ọ̀tù láti ayà àlàkọ̀ọ́kọ́ súrẹ́ lẹ́kìtì ní Òjíṣẹ́ tọrọ ìkẹ́ àti ọlọ ọlọ́wọ́ bá mú òjíṣẹ́ lánàá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó ṣe wípé ìmá tọrọ ìkẹ́ àti jẹ̀fà nàbí yìí ó ṣokùnfà oríire fún gbogbo ẹni tó tọrọ ẹ̀ torí pé ìmá tọrọ ìkẹ́ àti jẹ̀fà nàbí jẹ́ àṣẹ látọ̀dọ̀ ẹni tó rán ànàbí ọlọ́wọ́n bá àlejò ọlọ́dún pàwọ́ aláṣẹ bẹ́ẹ̀ inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima ìdínà tó jẹ́ pé tẹ́yìn bá ṣọ́sà láti fánà bí tọ́ àtàlìlà àkọ́kọ́

jẹ́ ká fàyọ̀ ọlọ́run ọba ká sì rí pé ikú òkáwa mọ́ nǹkan kan lásìkò tó bá dé ju tó bá wà lórí ìsìláàmù èyí fi ìṣe kèfèrí rún mú tàbí kí èèyàn sọ pé òun fẹ́ tọ́ kèfèrí wò díẹ̀ bára bá ti wá dẹ̀rùn tàbí tóun bá ti rí tóun wá tàbí tọ́wọ́n bá ti tẹ̀ nǹkan tàbí tóun lé tóun bá ti bá pàdé nǹkan tó ń náà dàbí tọ́wọ́ bá ti tẹ̀ owó padà ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run abàdà torí pé wà látàmù tún na ìlà wa antum muslimun ma'ana ha islam islam ní gbogbo ìgbà láì ní já àsìkò tó já yẹn lè lọ bọ́ tí ikú àsìkò kù jẹ́ mọ̀nàfikún ọlọ́wọ́ bá ní wà á ń fi kù ní márùn zakọ̀nẹ́kùn ní kọ́bílẹ̀ ayyá tí a àṣìdákùn mọ̀lẹ̀mọ̀ fayakúlà rọ́bì láwọ́lá àkọ́rta ní ilẹ̀ ajẹ́lì kọ̀rí ní fa àṣọ́dàkọ̀ wà á kò mìíràn sọ̀rẹ̀ ولا يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله صلى الله عليه وسلم tó bá nítọrẹ àánú ṣe tó ní sọ́dákọ̀ tó fẹ́ ṣe tètè ṣe ní ìsìn ṣáájú kíkó tó débọ̀ tó wà máa sọ nígbà tó ń pọ́ ká kútíkútí dé tó ti mọ̀ pé kò sọ́nà àbáyọ pé àà láúlá àkọrùtani ilẹ̀ ajalin kọ̀rí kò bẹ̀rẹ̀ àsìkò tó jìn ọlọ́njẹ́gẹ́ ní ìwògùn ma ajalin kọ̀rí tí ẹ̀ lọ́n lọ́ra díẹ̀ ó wákàtí kan fàásọ̀ dákọ̀ owó nínú lé

kíyàn kankan mọ́ sọ pé òun fẹ́ lọ ṣògùn owó náà tó bá ti wá lówó òun lọ kọ́ mọ́ṣáláṣí ìgbàláyè lè mọ́ sí fún ọ láti lè ṣe bó tilẹ̀ jẹ́ bó lọ fowó nǹkan mọ́ṣáláṣí náà lọ́hùn ní ìgbà lọ́ọ̀rẹ́ ṣùgbọ́n àwọn jẹ́ kírun bí ó ni lábá ẹjọ́ ẹni gbogbo owó yẹn ti mọ́ nìyẹn kò mọ́ kankan torí wọ́n béèrè inú kọ̀rọ̀ánà ọlọ́wọ́ béèrè lọ́wọ́ rẹ̀ máa dá yìí kí ni káwọn ná èyí tó dá nà dúkìá irinká ẹ̀nà tó mọ́ ìyẹn lọ́lọ́run ó gbà ọlọ́run sànà wà ní ara rẹ̀ lọ́lọ́run ti fa ìyàwó látara àwọn méjèèjì ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti obìnrin fọ́nká sórí ilẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀ńtẹ́ bí máa bẹ̀rẹ̀ ayé ẹ sì bẹ̀rù ẹbí dájúdájú olùṣọ́ ni ọlọ́run lórí yín ááyà yìí tí àmọ́ bí ṣe ìsíwájú ìbánisọ̀rọ̀ bára ẹni sọ̀rọ̀ tó ti wáyé látọ̀dọ̀ ànábì bẹ́ẹ̀ sallallahu alaihi wa alihi wasallam fẹ́ pè ọ̀kan nínú àwọn ìtumọ̀ tí àyà ilé ìkó sínú ni wípé ìdí ń jẹ́ lẹ́yàmẹ̀yà ò gbọ́dọ̀ wáyé láàrin àwọn mùsùlùmí ìdí ń jẹ́ lẹ́yàmẹ̀yà ò gbọ́dọ̀ ṣe gíní kò gbọ́dọ̀ wáyé láàrin àwọn mùsùlùmí mọ́sálásí ìlú ìyàwó yìí láwáyé Ìgbò lè jẹ́ ṣíbì máa mú bí káyà yẹn sọ tó bá yẹ kó ti lẹ́kọ̀ọ́

bẹ́ẹ̀ gangan ni fún irú ọmọ ìwà yàmóye tó wà ní Kánò wọ́n bẹ́ yẹn sí ìbìmọ̀ ní Kánò tó bá yẹ kó òun ló mọ̀ jù lọ òun náà ní ìṣàjú bẹ̀ nínú táyà ìsọ ni wà bá fúlàbí ni gùnmá rijalan kathiran wan nisaa àti gbogbo wa pátá tàbá pàpẹ̀lẹ̀ sí tọpasẹ̀ ìran ẹ bẹ̀rù ọlọ́run kẹ́ máa ń sọ ọ̀rọ̀ tó ṣe sàn án òdodo ọ̀rọ̀ ní ẹsọ àwọn Yorùbá ní sàn án láàárín ajé ní mú ní pẹ̀kọ̀rọ̀ yẹn tẹ́tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ yín ẹ má ṣẹ̀ṣẹ̀ máa pẹ́pẹ́ ẹ má máa fọ̀rọ̀ sábẹ́ ahọ́n ẹ làmọ́lẹ̀ tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ tó ti ní kùdìẹ̀kùdìẹ̀ gbogbo ọlọ́run bá yín gbọ̀n kú òun ọlọ́run wà á tàtúnṣe èyí ò ní kọ́kọ́ wẹ́yà fúrí lákùnkùn náà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ fòrí ẹ bá wá tẹ̀lé àtòjíṣẹ́ ó fáázà ìyẹn ni pé ó là kúrò níbi tí ń bà á lẹ́rù ọwọ́ rẹ̀ sì tẹ nǹkan

ìntàwò nínú lónìí ta bá ń bẹ̀ ṣùgbọ́n wá yẹ wò lánàá àbá ń bẹ̀ ìsìláàmù ní lónìí awáwò awá nǹkan kan bẹ̀ àti ń ṣe ẹ̀sìn ṣùgbọ́n bàbá wo ìsìláàmù olóburú jù irú nǹkan tá a bá nínú ẹ̀sìn tàná tàwá bá lónìí yẹn wọ́n pè ní àdádálẹ̀ gbogbo àwọn àdádálà ìdálẹ̀ yẹn ànù ni títà ń pè lánà dọ̀lá omi tí ò sí ìtọ́sọ́nà bẹ̀ tó jẹ́ pé tí ó gbé lọ kò ní jí ojú ọ̀nà ń sọ bẹ́ẹ̀ ni pé tí mo fi sójú yìí ẹlòmí náà lè sọ pé nígbà yá ànábí àwò àbá lójú ànábí olójẹ́ làmọ́lẹ̀ pé nínú ẹ̀sìn ta fi ń ṣèjọsìn àpẹẹrẹ àdán abẹ́pẹ̀rún bàbá abẹ́pẹ̀rún ẹni tó fẹ́pẹ̀rún ní أعوذ بالله à ń pé ó yàtọ̀ sí kó fi microphone pè ó fi microphone pèrún ó fi pèrún gbólóhùn ìrún pípè yẹn lẹ́ aṣekíni làbẹ́ gbọ́ microphone kàn jẹ́ kọ́pọ̀lọpọ̀ òró gbọ́ sí ni gbólóhùn yẹn a'udhu billahi tó fi sí òun àti bismillah tó fi sí yẹn nígbàtà lọ wo bí wọ́n ṣe ń pèrún gbà ni wọ́n ń pè ládàdálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá ti fi yé èèyàn pé ṣùgbọ́n ṣé èṣù ò lè dàyàn láàmú gbà téèyàn ń pèrún ni torí náà ó fi wá sọ lọ́dọ̀ ọlọ́run ni kí ṣàìtàn máa dàn láàmú nígbà tó ń pèrún mọ̀rùgbé díọ̀ èsì táàfọ̀ ní pé rárá ẹni tó ní kó pèrún ó mọ̀ nípa ìṣùjúwọ́ fún rárá rẹ lọ torípẹ́ tó ní ká pèrún ó ní ọlọ́run látòrí ẹnu ta látòrí ahán ànábì òun ló dáṣẹ́ ìtọ́nù ó ma ṣe ìtọ́n jù ọ lọ ibi tó ti yẹ kó ṣe àúdùbílá ìmìnẹ̀ṣẹ̀ ìtọ́n ìrọ̀júbó ti sọ láàyè yìí kò sọ pé kò sọ torí náà o lè mọ mímu bí ẹn tó kú odò àtẹ́tí yóò fẹ́tí mú mi yóò fojú mú mi tẹ́wọ́ lè fojú mú mi àtẹ́tí wà lílẹ̀ ìmọ̀sàdòlè ààlà èèwà ní takú wọn lé lọ́dọ̀ tó òun fi ń wáṣọ lọ́dọ̀ àṣẹ́tọ̀ kó máa pẹ́kẹ̀ẹ́ kò yí sáré iná pè ní anà mo mú yẹn wá alásàbílì mìtàlì láti ṣàpèjúwe àpẹẹrẹ rẹ̀ tó bá di on 31 December ọdún gíríngorì ọdún gíríngorì Gregorian calendar Hmm. ààbọ̀ sí January 1 àbí àwọn kan ti wá lọ gbé kalẹ̀ pé a fẹ́ ṣe cross over yẹn pé látọ̀dún ti tẹ́lẹ̀ afẹ́bọ́ sí tuntun aago méjìlẹ̀ òru aláwọn gbé sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wà rò pé kí láwà ṣe ẹ̀jẹ́ káwà náà òyìn náà sí lọ́ọ̀dún àwọn ìwé kan ti ẹ̀wà àwọn bí ìwé àdúrà kò ṣe mọ́ ní kankan tí wọ́n kọ àwọn àdúrà ọdún tuntun sí èèyàn máa ń jókòó tí èèyàn ó kásẹ̀ síwájú ọlọ́run jí tí ní òun fẹ́ bọ́sọ́sí tẹ́yìn o ma wọ ago méjìlá ní gbólóhùn yóò wà lé lẹ́nu èèyàn jẹjẹjẹjọba ti di káún òun àpàríwá fi ní ìgbẹ̀ nǹkan yẹn ni wọ́n pè ní àdádá alẹ́ torí pé nínú kùránì láti báà ló bẹ̀rẹ̀ kùránì tó bẹ̀rẹ̀ kùránì alìbáà tó parí kùránì ló wà nọ́ọ̀sì ló parí ẹ̀ láti bísmìlá èdè wà nọ́ọ̀sì December àti January ò sí ilẹ̀ January February March April May June July August September October November December àrírí nínú súnà ànábì àtètò dọ̀ìf àtètò sọ̀ìf àtètò dọ̀ìf àtètò jẹ́mọ̀ ọdún òsígbólò àti ìrí àpá kankan tó mọ̀ ohun àdìsì láyé tàbẹ́ ní ìrọ̀pọ̀ kan wọ́n tètè lọ bẹ̀ ń gbà yẹn ó yẹ kí wọ́n ti rádìs January wọn àwọn bá ti hún ààrẹ nìkan kan tó mú rí tó sọ pé ànẹ́bì sọ pé ní January 1 kò sí láti ilẹ̀ tó kù tó torí náà àdúrà àti ló wá ń seun fáwọ̀ kejì tẹ́nìyàn gbá ẹmọ́bìnrin ẹ̀ntẹ́ gbá bọ́ọ̀lù pé mo yẹ́lẹ̀ yìí lò ó ní pé January 1 tó lọ́n fẹ́ sàdúrà nǹkan ti bẹ̀rẹ̀ láti dàwó ó ti bẹ̀rẹ̀ láti mọ́ gíríbì ìgbà tó rùn ti wọ̀ ẹwọ́ ó dàbí àwọn tí ó ń sọ fáwọn ọmọ rí yan tàjúdù ní alẹ́ jímọ̀ tí wọ́n lọ yan tàjúdù alẹ́ sátọ̀dé tí wọ́n mọ̀ torí pé òru ló ṣáájú ọ̀sán tó bá ti wá dálẹ̀ ọjọ́ jímọ̀ gbogbo wọn lọ mọ́sálásí àdúgbò wọn àfi mọ́sálásí àfà tó látàlátù wọn wọn àlọ́mọ èèyàn náà fílà wọn lọ ṣe tàjúdù òru jímọ̀ bẹ́ẹ̀ sì ni òru sátidé ni a ń ṣe tàjúdù rẹ̀ fáwà àkọ́kọ́ nù ànábì ti sọ tẹ́lẹ̀ pé èèyàn gbọ́dọ̀ yan òru jímọ̀ láàyò pé olè yóò mọ̀ fi hàájú lójoojúmọ́ ni o ṣùgbọ́n mo kàn ń sàlàyé àwọn tó ń ṣàdúrà òru yẹn so mùsùlùmí ò ní jókòó kó fẹ́ ṣàdúrà ọdún kankan àdúrà ọdún tí mùsùlùmí máa ṣe ní yídì náà lọ nígbà léyà àti ṣe ní ìṣúná àwọ̀ ááyà yìí ló ń sàlàyé fún wa pé wà mẹ́yìn yóò fẹ́ ìlà àwà rọ̀súlá fákọ̀lì bá zàfọ́zà àbìnàtọ́lá lẹ́bí wá ń sàlàyé rẹ̀ ń sàlẹ̀ yẹn tí wọ́n káì ìwà kúlù nílẹ̀ àti ìtọ̀lá ọlọ́run kúlà wà ń bí àmì wàkúlá dọ́lá ẹ̀lẹ́ tí ń fi nàárí ọlọ́nkúlá wà níbi ìyá náà ọlọ́mọ́ sí wá lọ́mọ náà iná kìí ṣe téèyàn ń sàdúrà ẹ̀fọ́ta èèyàn torí téèyàn bẹ́ èèwọ̀ tó bá yẹ́pẹ́ bọ́ lówó ẹrù èèyàn téèyàn èèwọ̀ náà kò sí ìrètí pé yóò jáde nù mọ́ náà títà orí rẹ̀ dúró ìrètí pé yóò jáde mẹ́mẹ́ láwọn èèyàn máa ewó lọ rẹ́bọ́ tẹ́ǹsán gbogbo bà kẹ mọ́bà ara sínú náà ni ọlọ́run wa ọmọ ìyá mi nínú Islam mo kí gbogbo wa pàápàá nílùú yamoyi bẹ̀rẹ̀ láti orí àwọn tí ọba kó àṣẹ àti ìdarí ìlú lọ́wọ́ bí mo ṣe sọ́hùn ọ̀tọ̀ níbi ò lọ tọ́kàn tiẹ̀ ni ó lọ àwọn tọ́lọ̀ ń kó àṣẹ ìlú léwó lọ́wọ́ ó bẹ̀rẹ̀ láti rí chairman local government nínú òfin Nàìjíríà táà ń lò lọ́wọ́ yìí àtàwọn káńsẹ́lọ̀ rẹ̀ ọba ìlú àti àwọn ìjòyè wọn ẹ̀dọ́ á jẹ́ al-imam ẹ̀pẹ́ ìmáàmù mùsùlùmí mọ́ṣáláṣí bọ́ bá bá dé tí ìbá jí ṣe tọ́ba ọ̀nà ìmọ̀mú ẹ̀yìn rẹ̀ ní ó ti tò ní làwọn bàbá wa ló yẹ lórí bá fi sọ pé àáfàá ní bàbá ọba torí gbẹ́yìn ìmọ̀mú náà lọ́bọ́ ti tò tẹ́lẹ̀ òun imam kúlẹ̀ pé kìí ṣe ìgbàta abẹ́ sàlàyé nì ṣùgbọ́n ṣúkì náà ti ẹ̀kọ́ gbogbo wa àti àwọn àìmà àtàwọn ìmáàmù ìmáàmù mọ́ṣáláṣí mọ́ṣáláṣí àti wọn kò ṣẹ́ lẹ́yìn náà ni àwọn alẹ́rùlẹ́lá àtàwọn àfá akọmọ ní kéwú àwọn alákọ̀ọ́kọ́ kí torí pé àwọn ni ó sẹ́ẹ̀kù kù tàbọ́lọ̀ wọn bá tara wọn sẹ́ẹ̀kù àwọn àfá mẹ́ wà tí ó kọmọ iṣẹ́ àfáà bí wọ́n ń ṣe yẹn wáàdí ni wọ́n ń ṣe wájẹ́ wáàdí ni wọ́n ń ṣe fáwọn èèyàn iṣẹ́ àtùwàpù iṣẹ́ àwọn kan pín sí méjì inú àwọn kan ń ṣe ìwòsàn tí wọ́n mewé àtegbò abálé èèyàn ṣẹ̀rẹ́ ìsìláàmù tako akáwọn náà kú iṣẹ́ torípẹ́ni inú ẹni ẹ̀yìn ń dùn tí wọ́n fún léwé bàbó màgbó tọ́lọ̀ ní kẹ́yìn wo lọ wà láìníyàn ní ìtàgbẹ̀láyà àwọn ikọ̀ tó kángun àwọn làwọn onísàmbọ̀dù gbé gbogbo ìṣòro rẹ wá sí bí nígbàtí o bá ní kí wọ́n gbé gbogbo ìṣòro wá inú ìṣòro ni wọ́n gán òkú sí àmẹ́yìn yùjíbù lè mọ̀tọ́rọ̀ ìzàdà ààrùn wàyá ṣègbùsù à

àwọn obìnrin belong kìí ṣiṣẹ́ kìí ṣiṣẹ́ rárá ọlọ́run bá kó ṣàánú wa àwọn tó ti wá fi ṣíríkùkù tí wọn ẹbọ ìyẹn náà pé jálàbí ọlọ́run kó bá ní tọ́yín sọ́nà ẹ̀nà ń gbìyànjú ọlọ́run kó bá ní ti gbìyànjú yín ó kànjọ náà ti ṣù ní ọlọ́run bá ní tọ́yín sọ́nà kí gbìyànjú yín kó jẹ́ ti ojú ọ̀nà ọlọ́run gbogbo wọn pátá la nífẹ̀ẹ́ sí kí la nífẹ̀ẹ́ sí lára wọn pé wọ́n ní mùsùlùmí láàrín ṣùgbọ́n àwọn iṣẹ́ wọn tí ò bá tẹ̀sìn yẹn mú akórìíra ṣẹ́yìn ọlọ́run bá kó tọ́ ní ìsọkótọ́ wọn sọ́nà àwátá ń sọ̀rọ̀ náà ọlọ́run mọ́ ṣe wà lọ́nà láìláì lórí jítà àti jítà náà ọlọ́run kó tọ́ àná sọ́nà a kí gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin ní ìlú ìyàwó ìyà àti gbogbo ìjọba ti ń gbọ́ wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh nítorí ìjọba àdìkò láì ní dènà pinnu pẹ̀nu ọ̀rọ̀ nípa àdúà wọn ní kábára wa sọ kí ni pàtàkì àdúà àwọn ọ̀nà wo là máa ń gbà ṣe àdúà kí ni pàtàkì ẹ̀ àwọn ọláwo ní ń fún ọ̀nà là ń gbà ṣàdúà nínú Islam kí làgbọ́yé àdúà ṣókí rẹ̀ ní pé kí ni àgbọ́yé àdúà nínú Islam àwọn tí kìí ṣe mùsùlùmí àti mùsùlùmí tí ò gbàgbọ́ yé sáàpẹ́ ìdúwà ibi ó kọ rẹ̀ gangan ni wọ́n ti kọ́kọ́ sínà ó ní àdúrà àkọkèé sàdúrà àdùáàrù àdúà ní ẹ̀rùpá àwọn ibi ìṣìnà ni pé ó ní àwọn ẹjẹ́ ká gbàdúrà a mùsùlùmí kì í gbàdúrà ọlọ́run ni máa gbà àwa máa ṣe ni ẹmọ kí è sáwọn kẹlìmọ́t sáwọn àfáàlẹ̀ Yorùbá ti nílò láti tú àwọn àyà Kùránì ó ṣe pàtàkì mùsùlùmí ìgbàdúrà àfá ìgbàdúrà fún mi hàn á ṣe ọlọ́run ṣe gẹ́ni ọlọ́run ni máa gbà àdúrà nípa ń pè ní àdúrà ó ṣeé ká sọ̀rọ̀ lérí ẹ̀ ní ojúpọ̀nà méjì ojúpọ̀nà àkọ́kọ́ méjì àti àmì ìyá ti yí ojúpọ̀nà àwọn pàtàkì ẹ̀ wàfàbọ̀ ìrì àti àwọn ọlá ń bẹ fún alákọ̀ọ́kọ́ bádùn ta'atun lillahi wa imtisalun li amrihi azza wa jalla tẹ́yàn bá ń ṣàdúà sí ẹlẹ́dàá wa ìtumọ̀ rẹ̀ ní pé òun tẹ̀lé àṣẹ ọlọ́run ó sì ń mú àṣẹ ọlọ́run ọba sí ti mẹ́ ọgọ́ta ọlọ́ni wà kọ́ la rabbukum

ọlọ́nsọ́nù suratul A'raf wà da'uhu mukhlisina lahu ddin wà da'uhu ẹ pé mukhlisina lahu ddin lẹ́n tó ṣàfọ̀mọ́ ẹ̀sìn fún ọlọ́run yẹn pé tó ń pe ọlọ́run ọba nìkan ó ṣàfọ̀mọ́ ìjọsìn rẹ̀ á padà mustajibu li amri ẹni tí ń dáhùn ìpè ọlọ́run ni olùtẹ̀ láṣẹ ọlọ́run ẹni bá ṣàdúrà torí náà tẹ́ bá sọ pé ta ní ń tẹ̀ láṣẹ ọlọ́run ọ̀kan ní gbòógì nínú àwọn tí ń tẹ̀ láṣẹ ọlọ́run lórí ilẹ̀ tí bá bẹ ọlọ́run lọ́nìí kan bá ní ewó làdúrà tó ń tó jẹ́ ewó ń gbogbo mọ́ kí nìdí mo fi ń tẹ̀ láṣẹ ọlọ́run ó tó ló rẹ̀ tó bá tẹ̀ láṣẹ ọlọ́run yóò rojú rẹ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì àtàlámẹ́tù mínàlì kìbìrì àdúà ṣíṣe fún ẹni tó ń ṣe yóò la onítọ̀ ń kú níbi ìgbéraga àti ìjọra ẹni lójú ọlọ́wọ́n bá lè jọlá sọ fún wa nínú suratul Ghafir tí mo kà lẹ́ẹ̀kan pé wà ọlọ́run ní innal ladina yastakbiruna an ibadati gbogbo àwọn tí ń ṣègbéraga níbi ìjọsìn tèmi ọlọ́run tàbí kúrò níbi ìjọsìn tèmi ọlọ́run tẹ́ adékùlú náà nẹ́rọ̀ dàkìrí wọ́n padà wọ inú ọ̀nàlẹ́dà yẹpẹrẹ ó fi hàn wípé ìmọ́mọ̀ sàdúà tàbí mọ́mọ̀ pé ọlọ́run ìgbéraga ló jẹ́ sí ẹlẹ́dàá gbogbo ẹni tó bá sì ti ṣègbéraga tàbí mo tó mo tó níwájú ẹlẹ́dàá ọlọ́run ó wà yẹ̀yẹ́ rẹ̀ yóò lọ sọ sínú náà ó wà dẹni yẹ̀pẹ̀rẹ̀pẹ̀ torí náà tẹ́yàn bá jẹ́ ẹni tó ń tó ń bẹ náà nìkan tó nǹkan àmì pé ò ni lórí ilẹ̀ àwọn tí è bàbá kan wá ń bọ̀ léṣe mùsùlùmí ó wá ní ẹgbẹ́ dáadáa ní ẹgbẹ́ awa èdè ìlú wọn ló sọ ẹgbẹ́ awa ó ní kẹgbẹ́ gbọ́mọ̀ bó lọ́rẹ̀ òní tó bá dé wà lọ ní kẹbọ́n kí dáadáa ó mo ti lẹ́nìkan náà rí aláàlọ́jímọ̀ ààjímọ̀ ọ̀rẹ́ òun ni tó bá bá débẹ̀ bó ń kí ọ̀rẹ́ òun gidi ni ẹ̀rì tó nígbè ràjàlẹ̀ nìyẹn ẹni tó bá ti ń bẹ lọ́n tó ń ṣàdúà ó fi hàn wípé onírẹ̀lẹ̀ ni níwájú ọlọ́run ìdí ni tí al-Imam Shawkani rahimahullah nípa ayà yìí ó ní wàlẹ̀ ayatul karima dallat ala anna du'a min al-ibada fa innahu subhanahu wa ta'ala ثم قال إن الذين يستكبرون عن عبادتي فأفاد ذلك أن دعاء عبادة nínú àyà yìí agbórí ìfàyọ́ pé àṣí àdúà gangan ìjọsìn ni àdúà ohun gangan ìjọsìn ní fún rẹ̀ tẹ́nìkan bá ní kí ló ń ṣe àdúà wo ló ń ṣe kò sádùà gangan bí mo ń ṣe ju pé mo fi ń jọsìn fọ́lọ́ o lápá kanú àwọn àbá fi pín àdúà pé dùá mas'ala wà dùá ìbàdà àdúà táà ń ṣe ta fi ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run àtàdúà táà ń ṣe ta tún fi sin ọlọ́run torí pọ́lọ̀ ní Ayà yìí sọ sí ẹni tó bá ṣègbéraga níbi ìjọsìn. Ó mẹ́rin pé lọ́lọ́run pè ní ìjọsìn. Wàbìdá tààlì pẹ̀lú ilé àmọ̀ wípé àṣí àdúrà gangan fúnra rẹ̀ ìjọsìn ni. Wà á nà dùá subhanahu Gbígbé ìmọ̀ pé ọlọ́run sílẹ̀, ó máa jẹ́ ìgbéraga. Wala min adal istikbar kò sí tó burú tó kéèyàn máa ṣe ìgbéraga sọ́lọ̀ nípa pé kò kìí pé ọlọ́run ọlọ́run ṣàánú àwọn nǹkan tàà sọ yìí so mọ́ra wọn ó fi hàn pé àdúrà ìjọsìn ni gbogbo ń tàbá sì ti pè lérí ìbáàdà gbogbo ń tàbá ti pè ní ìjọsìn kí ni túmọ̀ rẹ̀ tàà fi sin ọlọ́run a máa ṣe àdáyanrí rẹ̀ fún ẹlẹ́dàá tí ṣe Allah Ta'ala

wà dáàlìkà tí ìlú ẹ̀kọ́ yìí ma ọlọ́run ni wá máa òmèrú àwọn nàṣọ́rọ̀ àti Yahudi àtàwọn ẹlẹ́bọ a ò kúkú pa wọ́n láṣẹ kankan illa liya'budullah àyàfẹ́ tí wọ́n máa jọ́sìn ẹ̀sìn ní pé kankan ní ní ìpọ̀mọ́lọ́run nínú jọ́sìn ẹ̀sì ní pé nǹkan míì lóòn nìkan ẹ̀sì ní mọ́ kéèsì nǹkan míì yàtọ̀ sí ọlọ́run bá nìkan torí méjì ẹlòmí ń bẹ ó ń sin ọlọ́run Allah yóò wà mẹ́síláṣí wá ṣùgbọ́n kó wá kírun ó ti pé àwọn ọkọ̀ kan àti àwọn ògèdè kan àti àwọn àyájọ́ kan tó dé nígbà tó jí ó ti dúpẹ́ ẹ̀yin ìyá àwọn ẹṣẹ́ o ẹ̀yin ẹṣẹ́ kìíní kan ẹ̀yin àwọn olóbújẹ́lẹ̀ ojú bá yín o ìbá kìíní kan ó ti ṣe kó tó wá kí o gbà tó tún wá dé mọ́ṣáláṣí ó tún ní alhamdulillah so ó ṣe ṣíríkù yẹn pé ó pa nǹkan ní pọ̀mọ́lọ̀ níbi kíni níbi ìjọsìn tàbí nígbà tó kúrò ní mọ́ṣáláṣí mọ́ yóò tún lọ pe nǹkan ní ẹlòmíì ń bẹ kìí ṣe yàwòmíyà kìí sojoojúmọ́ ní máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run a máa ṣe ní ẹ̀ẹ̀mejì tàbẹ́ mẹ́ta lọ́dún ẹlòmí ẹ̀ẹ̀kan lọ́dún ni ó lè jẹ́ pé ó ní kíní kan tó jẹ́ orò olé wọn jẹ́ máa ṣe àbẹ́bọ̀ kan ẹ̀ẹ̀kan lọ́dún náà ni wọ́n ṣe lẹ́yìn èèyàn ẹ̀kún ní rí díẹ̀ torí ó gbàgbọ́ wípé àìmọ́ ṣe kíní yẹn in tí ó padà tẹ̀yìn rẹ̀ yọ apá àwọn ò ní ká torí fáwọn kan dánwò lánàá ní tójú wọ́n rí ẹnu wọn ò lè sọ irú ẹni bẹ́yẹn ẹ̀ẹ̀kan tó ti dánwò yẹn ló ti ba gbogbo èyí tó ti ṣe fọ́lọ̀ látẹ̀yìn jẹ́ ló ba èyí torí pọ́lọ́wọ́ bá sọ ọ́nù Kùránì wípé láìn aṣọ́rọ́pta láyá àtàtọ́sùn àmàlù tó bá ti ṣẹbọ pínrí ìní short tó bá ṣẹbọ pínrí kékeré báyìí láyá àtàtọ́sùn àmàlù gbogbo ṣẹ́rẹ̀ ti bàjẹ́ ìyẹn ló jẹ́ pé ta bá ń ṣàdúrà gbọ́dọ̀ ṣọ́ra torí pé àdúrà ìbàdà ìjọsìn ni gbogbo tí wọ́n ti alákọ̀ọ́kọ́ ni kéìfìyà báwo ni wọ́n ṣe ní ká ṣe ẹlẹ́ẹ̀kejì ni kàmíyà mélòó ni wọ́n ní ká ṣe ẹlẹ́ẹ̀kẹta ni alimakan níbo ni wọ́n ti ní ká ṣe ẹlẹ́ẹ̀kẹrin azamen àsìkò wọn ni wọ́n ní ká ṣe o ẹlẹ́ẹ̀karùn wá ní class kí ni ìdí tàbí ṣe ẹ̀ẹ́lérí ìjọsìn kan Islam tí mo gbà bèèrè bára àrùn yẹ̀ mú ẹ ka ká mú ìrun kíkí ìrun ní káífí àbí òní ó ní a ṣe tàkbírọ́tù lè a akàsúrọ̀tù fàtíà akàsúrà alọ̀rùkú yẹ́ ní bá ṣe gbẹ́ṣe ní káàkì mélòó ni wọ́n ní káàkì wọ́n mọ̀ sọ fún wa ṣúgbì rákà mẹ́rin asiri mẹ́rin mẹ́ta mẹ́rin zúrì akẹjẹ́jẹ́ mọ́gíríbì ake méjì sí sóde ákè kan jẹ́jẹ́ ìṣáì méjì ẹ̀ríkẹ́ìfìyà káfíyà alìmọ̀ká níbo ní wọ́n ti ní ákìrún orí àtàn ò sí ń bẹ̀rù òun lọ yàgbẹ́ lórí àtàn àbáàtàn ò lè kírun ń bí orí àtàn kò sí níbi rìnrìn àjò lọ ó wà ní mọ́tò bóyá lọ Kánò Nàìjíríà àsìkò òrùn tó kò lè kírùn-ún mọ́tò yóò sọ kalẹ̀ torí pé ànábì sallallahu alaihi wa alihi wa sallam ọ̀ràn lórí gíní ohun ìgò náfílà nìkan ló mọ̀ èyàn lórí ohun ìgò tí ọkọ̀ wọn lè yẹn ní òun òní bẹ́ẹ̀ lọ nìkan ló tó lè kí ọkọ̀ yóò àmọ́ yóò àmọ́ kò sí ọgbọ́n tó rí ju lásìkò yẹn tó rọ́lọ̀ ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta orùgbódé ààyè tí wọ́n ti ní ó kírùn ọ̀rọ̀ èèyàn kìí ṣe inú mọ́tò ìjìbà tó tàbí olóòpàá tí wọ́n fi tàbí lè kírùn ún ọkọ̀ òfurufú torí pé kò lè dúó ọkọ̀ ojú omi ti dàbí ni wọ́n ti yanjú tó bá sì jẹ́rùn ọdún ìtúnú àwẹ̀ àti ilé yàmbò ní wọ́n ti ní ákí yìí ẹ̀yìn odi ìlú gbogbo ẹ̀ ló fi ní kí ló wádé tàbí ń ṣe ọlọ́run ló ní ká ṣe àpẹẹrẹ ní ìsìn tí ẹ̀ bá ní ó dá abẹ́ ṣe ọdún new year àsìkò wọn ní ká ṣe january 1 sẹ́ríkó mú àbí òun ibi tí ó ti wá ní bọ́rẹ̀ ní kẹ́ìfí àbí òun ṣe ní ká ṣe níbo ni wọ́n ti ní ká ṣe kí ló dé tàbí ń ṣe ẹ̀rẹ́ kò ní lè fọ ìsì pé ọlọ́run ló ní ká ṣe àwọn yóò pàkà sọ àwọn ìsì níbẹ̀ àwọn kìíní wọ̀nyí jẹ́ inú àwọn àdáyan rí mọ́mọ́ tí ń jẹ́ ìbádà bóyá ìbádà wa èyí tí ó bá ẹ̀sìn mu ni tàbí èyí tí ò bá ọlọ́run kò fún ẹ̀yin ọmọ ìyá mi Islam ìdínú ló jẹ́ pé àdúwá èèyàn ò lè dédé ṣe lásán lè annahu ìbáadà torí pé ìbáadà ni jẹ́ torí ayàtà àti mú wá adábíwá Muhammad sallallahu alaihi wasallam sọ pé àdúwá nínú àdísì An-Nu'man ibn Bashir ó wà lè ìbáadà nínú ẹgbà wá mi ò ní mọ́kò lè ìbáadà ṣàtàkì ní Yorùbá tí ó jẹ ìtàn adìẹ tí ò ní kan orí rẹ̀ kò fẹ́ rọrùn tí ẹ̀ bá ń jẹ adìẹ lọ àbá èèyàn wá wù ẹ̀gbẹ́ ẹni ọmọ kan wá ní wọ́n ti jẹ ẹran rẹ̀ tán ló wá gbé egun èèyàn bẹ̀rẹ̀ lè sọ pé ọmọ yóò yẹ kó jìyà mùdùmúdùn ni ètò dùn bẹ̀yẹn òun ni mùdùmúdùn padà àti àdúà nínú mùdùnmúdùn ìjọsìn gangan ó ní ká bẹ ọlọ́run ọba àwọn àbá tún sàlàyé wípé àdúrà tarí yìí bó ṣe jẹ́ ìjọsìn pípa tí rẹ̀ ó ń túmọ̀ sí wípé apá nǹkan kan tì nínú tọ́lọ́run ọba torí rẹ̀ dáwà sáyé tí ò bá ṣàdúrà tìrìkọ́lọ́ ọba ní wà máa ń kọ́ láktòlì jìnnà wà lè ní ìta ìlà ìyà àbùdó ìgbóṣe wà ní sọ́rọ̀tù dàríyà mi ò dá wà máa ń kọ́ láktò àlìjìnnà mi ò dá àlìjìnnà wà lè ní ìta àti ọmọ ẹ̀dá ọmọ tàbí ọmọ àwọn olórin kan kọ nígbà kan ti gbẹ́ o yàúze àwọn kan wáyé wá ṣeré àwọn kan wáyé wá náwó àwọn kan wáyé wá yóò sàkà ìjọ fi kún páwọn kan wáyé wá sí lọ kò sí nínú ẹ̀ páwọn kan wáyé wá sí lọ torí ń gbé lọ́dọ̀ ọtí ẹ̀ ká sí lọ́hùn kò sí nínú ta wáyé wá ṣe ṣùgbọ́n àwọn nǹkan tó dárúkọ yẹn ṣètò tó ṣáà ṣiṣẹ́ láyé ṣáà jẹun láyé ṣáà múmi láyé lóòjọ́ jímọ̀ tó lọ́nu ó túbà mú wá mú àpẹẹrẹ tó lè jọ wá ó lẹ́gbẹ́ wà lè láì mọ́sàrùlẹ̀ ààrà kò ní tó bá wà láwọn company àwọn ilé-iṣẹ́ ńlá àwọn big organizations tó bá débi iṣẹ́ láàárọ̀ ó kàn rí tí wọ́n rọra po tí ìwà wọ́n fi bí cake wọ́n fi sí wà jẹ́ ó lè tó tó bí 30 minutes wọ́n lè kó súwìtì wá wàhálà ó lè tó bí ọgbọ̀n ṣẹ́jú wọ́n lè tó kó kọfí ó lè tó tọ́gbọ̀n ṣẹ́jú wọ́n lè kó fruit bẹ́ẹ̀ ṣe mọ̀ jẹ́ títí ní ẹ̀wọ́n bà ní lunch ẹ lọ sí restaurant ọ̀fẹ́ ló jẹun títí tó fi wálé ẹnìkan tó wá ń rí ọ tó kàn jókòó tó mú tí lọ́nà ah, ah, ẹ̀sá wà síbi iṣẹ́ wá gbádùn ti ní ṣàfẹ́ òun ò mọ́ tẹ́ ìṣe kò mọ́ pàṣẹ yí kò mọ́ pẹ́pẹ́ ṣe jókó ó ní tẹ́ ìṣọ́ nínú kọ̀mpútà tẹ́ ìrí kọ́ọ̀dù kalẹ̀ ó sàrí pẹ́ mú tí yóò tó bá rí brọ́dà rẹ̀ tó ti jẹ́ tí ìyàn mọ́ mú bẹ̀ sáá tó bá mú tí ìtàn wọ́n tún kó fúrútù wá kò yé kò mọ̀ pẹ́pẹ́ ìṣẹ́ ìgbẹ̀gbẹ̀ ojú kan wo kọ̀mpútà ó ti ní tẹ́

torí pé wọn ò fẹ́ kí wọ́n fún ọ níṣòro kankan pé ara ìyàwó ìyá lò fi wá bí iṣẹ́ <laughs> ẹ̀tí ó tìrìtì ẹ̀ ti wà so bẹ́ẹ̀ ní gẹ́ gbogbo nǹkan tá ń ṣe láyé à ń jẹun à ń mu à ń ṣe ká lè lágbára ká lè lókun ni láti lè ṣe ń ta wá ayé wá ṣe gangan láti lè mójútó náà ní wọn kéèké aláǹgbá tí ò rí nǹkan jẹ ò ní gbóhùn èèyàn àwọn Yorùbá ló sọ bẹ́ẹ̀ bébí wá ń pààyàn téèyàn ò rí nǹkan jẹ tó ń gbẹ́ngbẹ́yàn àti kírun lè fẹ́ dìṣòro ṣùgbọ́n ẹ lọ ti jẹ́ kẹ jẹun kẹ fi lè ní okun àtagbára láti ṣe kí ni láti sin ìrìn ọlọ́run wà nílẹ̀ ìmọ́sàlẹ̀ ààrùn gbọ́dọ̀ gbogbo àwọn nǹkan yòókù tá ń ṣe láyé yẹn tí ẹ̀ bá ti wá lọ dojú kọ́ tó fi wá fi tó torí ẹ̀ wáyé gangan tó fi ilẹ̀ ó di pé gbogbo tó ń ṣe yẹn yóò máa di ẹ̀ṣẹ̀ sí lọ́rùn yóò sì padà ṣèṣírò rẹ̀ yóò wá máa jẹ́ kí ni ó gbèsè torí pé kò san tó jẹ kò fẹ́ lọ mùsùlùmí nìkan ni gbogbo ohun tó jẹ láyé tó jẹ́ àlàálì jẹ́ àjẹgbé fún ló jẹ́ àjẹgbé mi fún ṣùgbọ́n tó jẹ́gbé fèrí gbogbo ẹ̀ ni ó padà ṣèṣírò rẹ̀ torí ìdí tá a fi ní kó jẹ́ kò ṣe kò kírun ọlọ́run sànúwà wallahu ta'ala a'lam ọlọ́run bá nìkan ni òní mímọ̀ àdúà ọlọ́run bá lékẹ́ ọlá nífẹ̀ẹ́ sí púpọ̀ gbogbo yẹn torí fó pàṣẹ rẹ̀ tí ò bá pàṣẹ rẹ̀ tí ò bá nífẹ̀ẹ́ rẹ̀ kò ní pa wá láṣẹ gbogbo ẹni tí bá ti ń ṣàdúà ó túmọ̀ sí pé mùsàwá kìlù ló kún tàn olùgbára lọ́lọ́run gbogbo ẹni tó bá lè máa bẹ lọ́hùn ó ti di kí ni olùgbára lọ́lọ́run fàṣírù tàwákùlì alàlọ́hì wà àkíkọ́tù wà ìtìmẹ́dùl kọlùbì alàlọ́hì wà àdá torí pé àṣírí tó láti sí ìtí ó ń pè ní tàwákùl nìyẹn ẹ sì rí pé gbogbo ẹni tí bá ti ń ṣàdúà kọ̀dí fáwọ́dọ̀ amúrọ̀hù ìlàmọ́ ó ti kó ọ̀rọ̀ rẹ̀ tí ọlọ́run wà fúfà amúrí ìnàmọ́ rẹ̀ sí ọkàn rẹ̀ lọ́dọ̀ mi kí ni nǹkan yóò wá ṣe fún kò ní jẹ́ kó ń tọ̀ ń di ẹrú ọmọ èèyàn yóò jẹ́ kó di tani ẹrú ọlọ́run torí pé tẹ́yàn bá ti lè gbára lé ọmọ èèyàn ó dẹ̀rú ẹni tó gbára lé ìyẹn la fi ń pe mùsùlùmí ní ẹrú ọlọ́run torí pé ọlọ́run la fi ọkàn wa sí lọ́dọ̀ nípa kí ni nípa wàdùá wàsílà tún lè kíbìrì nafsi wà olùwèlì ìmà àdúà máa ń jẹ́ kéèyàn ó gbé kéèyàn gbé iyì fún ẹ̀mí ara èèyàn èèyàn ó di ẹni tó tóbi bẹ́ẹ̀ sì ni àkólé kéèyàn ó ga lọ́dọ̀ ọlọ́run ọba fábídù ààyìn takabbarọ̀ nafsi wàtàṣàrọ̀f ẹ̀mí téèyàn bá ń bẹ ọlọ́run fúnra ara rẹ̀ yóò di ẹni tó ga torí pé yóò mọ̀ ríra rẹ̀ pé òun ò ní bùkátà sẹ́dá kankan lórí ilẹ̀ ẹ lọ wẹ olówó ládùúgbò kan tẹ́nìkan bá ní nínú ìlú kan bóyá òun ni káà rẹ̀ dájú bóyá ra Toyota kìíní kan 2021 series tàbó ti ra ti 2022 tí àtẹ́ tó bá gbé kọjá ní ìlú gbogbo ayé ní òwò yóò ríra rẹ̀ kóhùn lòun dájú ń lùyẹ̀ ìgbéraga kan ó wọ̀ yóò àwọn gbogbo àwà yòókù bí ẹni lẹ́lẹ̀ bóyá nígbà tó sọ̀ kalẹ̀ ẹ̀rì bí ó ṣe máa rìn bí ó ṣe máa wò kí ló fà ní pé ó gbà kóhùn ò ní bùkátà sí àwọn èèyàn yẹn àwọn èèyàn ló ṣe kí ni ni wọ́n ní bùkátà sóhun àwọn kan ti kúnlẹ̀ ọkọ̀ mi ò lówó rí ní ó mọ̀ kí yóò fún wọn lówó àwọn bàbá kan ti dúró ah kíníkan yóò àárí rẹ̀ ó lò ju gbogbo wọn lọ wà àkádà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tó bá ṣe ń gbé ń ṣàdúrà ó ń bẹ ọlọ́run ó gbé ara lọ́lọ́run yóò ríra fún àpẹẹrẹ ní ìsìn pé àwọn tó ń bọ Ọ̀ṣun Òṣogbo báyìí ẹni yẹn ó ríra rẹ̀ kó ń jù wọn lọ torí fóhùn ní bùkátà bóyá àwọn tó ń bọ Ògún ẹni yẹn ó ríra rẹ̀ kó ń jù wọn lọ torí fóhùn ní bùkátà sóbù tàbí gbogbo òṣà tí ń bẹ ẹni yẹn ó rí pé òun ju gbogbo àwọn tó ń sin òṣà yẹn lọ torí pé tó ń pè jẹ́ adẹ́dà ẹni táwọn yẹn ń pè jẹ́ gini wọ́n jẹ́ ẹ̀dá nítorí náà kò ní ní bùkátà sí wọn ìdínú tó jẹ́ pé ẹ̀rù ò ní bá kò sì ní sí ìfòyà kankan fún tí ẹnikẹ́ni nínú àwọn tí ò pe ọlọ́run yìí tó bá fẹ́ dẹ́rùbà àti tó bá fẹ́ halẹ̀mà mo sọ̀rọ̀ gan mo nígbàtà àwọn yúnivẹ́sìtì tí ẹnìkan bá yọ oúnjẹ tàbá lọ tó lè òfẹ́ wà lóúnjẹ àti ẹ̀ ní wo bẹ̀ ẹgbọ́n tí mo sọ ẹni àrùn ọ̀nà yìí ló ń dè àlẹ́nìkan wá ń papọ̀ àti ẹ̀mí dáhùn tó ní pé ọkàn wà balẹ̀ pé yí tí ń pè yẹn ẹni bá wà ń pè jù lọ ṣùgbọ́n nìkan bá yọ tàwà abẹ̀rú rẹ̀ ju ẹni tó ń pọ̀pọ̀ lọ wà bá ní ìmọ̀ bóyá tí mo fẹ́ sàlàyé yé ìtí mo fẹ́ sàlàyé ni pé kí ni ò jẹ́ kí àṣẹ rẹ̀ tó fẹ́ pa wá yẹn àbíwò tó gbé jáde àbóǹdè tó lóun fẹ́ fi nà wá àbílẹ̀ tó lóun fẹ́ yán fún wa kí ni ò jẹ́ kó bà wá lẹ́rù ìtí ò jẹ́ kó bà wá lẹ́rù ni pé ẹni táwa ń pè yẹn òun ló dá gbogbo nǹkan tó ń fi halẹ̀ mọ́ wa tọ́wà bá sì ti pé ọkàn ti wá balẹ̀ pé àwọn eléyìí ò lágbára kankan ní wọ́n bá ti rí wa wọ́n bìlà ni wọ́n sàánì ọlọ́run tó ṣàánà wa so eden ìdí nìyẹn tá ń sàlàyé nìyẹn pé ìmọ̀ sàdúà yóò fún yẹn ní jẹ́ǹpẹ̀ ní self-confidence bí a kẹ ń sọ lé you will have self-confidence when you pray tí a bá ń lọ ẹ̀rù ní báyìí ẹ̀yìn dàrẹ́kítọ̀ kan tí a bá ní rúgbọ̀n ìmọ̀ sáàkì èèyàn bísmìláì tàwákàtí wà láìwà láhàúlà wà láàkùwátà ilẹ̀ àbílà kí mo ti sọ́kí tó kú òlé ànábì sí sọ pé ni ó bá sọ tó bá bóòdé ńlé ọlọ́run ó dáàbò bó bí aburú gbogbo tó dá director company tó fẹ́ sáàkì tó nínú gan ẹ̀dá ni aburú rẹ̀ ni kó fẹ́ sáàkì ni tó bá rí ni yóò kìí ni oh Mr. Bello how are you you look fine and fantastic this morning okay that is how we used to look fantastic thank you very much sir wàá máa lọ tó bá lọ tán yóò rí bí àyà òun gan jábọ̀ ń ṣe rí ìyẹn yẹn kò sọ tó fẹ́ sọ ọlọ́run ṣàánú wa àdúà ọlà ní níbi agara ọ̀pọ̀lọpọ̀ ń tó dáwọn èèyàn lágbára tí wọ́n ní agara dáyàn ní pé èèyàn ò lágbára láti ṣe nǹkan yẹn tí èèyàn bá ti lè máa ṣàdúà agara ò ní máa dáyàn ọ̀pọ̀lọpọ̀ ń táwọn èèyàn ò lè dojúkọ tí wọ́n bá ń ṣàdúà ó dojúkọ ó sì ṣàṣeyọrí ń bẹ̀ àpẹẹrẹ rẹ̀ irú ẹ̀ pọ̀ ta lè mú wá lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn náà sí màá tẹ́ẹ̀bá lè mọ́ ṣàdúà irú rẹ̀ ní àwọn ìdílé míì tó jẹ́ pé wọ́n ti ní àwọn nǹkan kan tẹ́yìn ò gbọ́dọ̀ mọ́ ṣe nǹkan yẹn tẹ́yìn ò bá ṣe èyàn ó rí lápá ìgbésí ayé èyàn nǹkan tí ó sì ní kéèyàn ṣe yẹn lọ jẹ́ ẹbọ tàbí kúfùrù àdúrà lèyàn ó wà tẹra mọ́ tẹ́yìn ò ní ṣe nǹkan yẹn nǹkan yẹn ò sì ní lápá ìgbésí ayé èyàn bó ti ilẹ̀ kó ma torí táwọn yòókù ti tágara dídá wọn láti ṣe lọ agara ò ní dá wọn tiẹ̀ gbogbo ibi táwọn èèyàn ti ń kọjá ó dágbà tá ń bọ̀ lẹ́ẹ̀kan ìmọ̀lẹ́ nìkan tó fẹ́yìn sí ọkọ̀ bá ṣe kọjá ló gbé fóònù mẹ́sí máa fi fóònù pé àwọn èèyàn lójú ọ̀nà pé ọmọ tó kan kọjá àwọn awá láti wọ́ṣọ́ tá dé sí ìlà ilé ìlú ó mọ́ tí mo kàjọ́ àti ṣe títí látàwà kájú alàlẹ́ka tó kú òní nínú kí fóònù kó mọ́ lọ àbí kí ọmọ gbọ́ra wọn kí nẹ́tíwọ̀kì ó mọ́ ṣiṣẹ́

nígbàtí kò tí sí kidnapping gbà náà lọ́nà èkó sí bá àwọn olè amrọ̀bà wọ́n dá mọ́tò wọn dúró wọ́n gba fóònù gbogbo wọn ní àbá ìjókòó kò dírẹ́sì àfá kankan ohun ṣátrọ́sà fúnra olè àwọn amrọ̀bà ló ní àfá ìjókòó ìgbà tí wọ́n gba gbogbo nǹkan tán tí wọ́n bá jẹ́ fẹ́ gbà wọ́n tún bí àti fún yín gbogbo nǹkan padà ó ọkọ̀ wọn náà àdúrà mọ́ fún yàn ní confidence ọlọ́pọ̀ ìṣàmà mo mọ́ stáàsù kan ó ṣàlàyé nígbà tó ń lọ lọ́nà ìpò pé ọkọ̀ tó ń wọ́n wọ́n bá yà ní ìlú ẹ̀nà ọbẹ̀ jí òun gbé àwọn ẹ̀jí òun gbé ẹ̀ẹ́rẹ́ ẹ̀nìṣó àwọn bá ń fa wàhálà fúnra wọn ni ẹ̀dà ń padà tẹ́lẹ̀ táwọn bá ti ẹ̀lọ tí wọ́n tún gbé bá dìde ní kò jẹ́ àwọn tí wọ́n á já òun lẹ̀ tún ju sí ẹlògún lòun ológun kankan ìmọ̀ jẹ́ kéèyàn ní confidence gbogbo bí táwọn èèyàn bẹ̀rù ò ní bẹ̀rù torí ni kò ti bẹ̀ lọ ọlọ́run ló ṣàánú wa náà àdúrà ó máa ń jẹ́ kéèyàn jẹ àwọn àǹfààní tí ẹ bá ti tẹ̀lé kí ni tí ẹ̀ bá ti tẹ̀lé àwọn májẹ̀mú rẹ̀ nítorí àsìkò àdúà máa ń jẹ́ okùnfà ó jẹ́ sábàbùn lè dáfrí ìlìbàlá kọbílà nùzùlì àdúà máa ń jẹ́ okùnfà tí máa ń dá àdánwò padà ṣáájú kádánwò yẹn ó tó ṣẹlẹ̀ tí ẹ̀ bá ń bẹ ọlọ́run ó ní jẹ́ ọlọ́run ní jẹ́ ká àtẹ́wò yẹ kó ṣẹlẹ̀ sí èèyàn wa anábíwa Muhammad sallallahu alaihi wasallam wà láyà rúdùlé qadar illa kò sí ń tó lè padà àyàfi kí ni ó lè lórí o ti wà ní oṣù bẹ́mi tẹ́mi ká máa ṣàdúà dáadáa bọ́lọ̀ bá kádàrá pá burúkú ó ṣẹlẹ̀ sí wa ta bá ń ṣàdúà yóò dá padà kò ti ṣẹlẹ̀ sí wa bí mo fẹ́ lò bẹ́ẹ̀ àwọn àlàyé táwọn àbá wa ń ṣe rẹpẹtẹ nípa àkídà mẹ́rin a mọ̀ àlàyé ìjọ balai ba'da nusulihi àdúà sì tún ní máa ṣokùnfà lẹ́yìn tí àdánwò bá ti ṣẹlẹ̀ èyí tí ń bọ̀ fún ìyàbá sàdúrà yóò dì tó bá tún ti wá ṣẹlẹ̀ in tó lè gbé kúrò náà kí ni o àdúrà ni irú ẹ̀ ni àyàtà ń bá ní sọ́dún rẹ̀ ta ní ń dáhùn ìbò sí alìmọ̀tọ́rù ẹni tara ni nígbà tó ń pè tó ké tẹ́ẹ̀bá lọ́gbọ́n tẹ́yàn kígbò sí ta ló lè dáhùn ẹ̀ wọ̀yá ṣìfù sú àbá ló ní ká burúkú tó lè ká nira kó fúnyàn so ó fi hàn pé bàláàrù ti sọ̀kalẹ̀ nìyẹn àdánwò yẹn ti sọ̀kalẹ̀ tálẹ́ tó lè ká kó náà ni Allah subhanahu wa ta'ala irú rẹ̀ ní máa ń ṣẹlẹ̀ nínú suratul Baqarah súra ẹlẹ́ẹ̀kejì ayà ẹlẹ́ẹ̀kejì ní lọ́gọ́rùn-ún wáhùn òtù àti àsàsí àwọn jẹ́ mọ́ sáàsíyàn lọ́nà kan àbí lọ́nà míì àtẹnitá àsàsí àti àsàsí gangan tọ́nà ọba ní wàtẹ́bàrù mẹ́tẹ́tìlú ṣayàbínú ala múlìkì Suleiman wà mẹ́ káfàrù Suleiman walakin ṣayàbín káfàrù yu'allimuna nasa sihra wà mẹ́ unzila ala al-malakaini bi Babila Haruta wa Marut wà mẹ́ yu'allimani min ahadin hatta yaqula innama wala fayata'allamuna minhuma ma yufarriquna bayna al-mar'i wa zawji náà wá sí wa ma hum bidarrina min ahadin illa bi idhnillah wala qad wayata'allamuna ma yadurruhum wala yanfa'uhum لمن اشتراه ما له في الآخرة من خلاق ولا بئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ìbẹ̀yẹ ọlọ́run sọ̀rọ̀ àṣàsí àwọn alásàsí àtàwọn tí wọ́n ń sàásí ọlọ́run sọ mẹ́ wípé gbogbo àwọn tó sàfihàn lọ́nà kan àbí lọ́nà míì àsàsí yẹn ò lè ràn yàn àyàfi fi pẹ̀lú àdúrà tó ṣùgbọ́n nígbà míì nítorí pé ọlọ́run fẹ́ dán ẹni tó sàtí èèyàn wò àtẹni tí wọ́n sàtí a máa yọ̀ǹda fún àsàtí yẹn láti ràn yàn ẹni tó wá sàtí èèyàn yẹn yóò lè bí wọ́n ní àwọn súnà làwọn ìbáwọn ìbáwọn náà láwọn ṣe súnà náà nù àgbáàbá ọlọ́run jù wá ló ní bídí àwọn olè tó ń ló pèrè ní súnà ó dá ẹjá fẹ́lẹ̀ ìkákàn fi bá sí é kí ní yóò bá mú ń tọ̀ lóòtọ́ yóò àmọ́ rẹ́rìn káàkiri wọ́n pé rọ́ àwọn ní ọláwọn tẹ̀ lánàá jẹ́ tí ó pè àmẹ́bì bóòrùn lọ́wọ́ ẹjẹ́ wọ́n pé súnà sí láwọn kan bá sọ pé ilẹ̀ ilé ọjà ní wọ́n ní súnà ló yanjú gbogbo rẹ̀ jẹ́ ó fi súnà yanjú ẹ̀ ẹ̀rọ rẹ̀ ní mẹ́lẹ̀ àmọ́ ẹjẹ́ ó yíyọ̀ tó ń yọ̀ nínú aburú yẹn yóò jẹ́ kó ṣe kíni kóhun mọ́ rinlẹ̀ sí nínú aburú tó jẹ́ pé tó bá lọ kú sínú rẹ̀ yóò wà lọ wọ́ná ó sórí ibú látara rẹ̀ nìyẹn àdánwò ní fẹ́ni tí nǹkan yẹn ṣe láti wò pé ṣe yóò ṣe méjì lórí pé ojú ọ̀nà tó ń wá ojú ọ̀nà tààrà ni àbí lo ojú ọ̀nà tààrà yẹn fi ṣe ìwòsàn èyí tó bá nínú àmọ́wà máa burú mọ́ rábí bàtàwà yúnivẹ́sì tí àwa àti àwọn súfí a ṣe ìfọ̀rọ̀jómitómi ọ̀rọ̀ torí kò sọ̀rọ̀ ìjà kankan mẹ́ wọ́n láàrín fẹ́ máa ṣe wà fífà nínú mọ́ dáṣọ academics náà ah, kí ló dé tẹ́fẹ́ fi fi ṣe kí ẹ káà báwọn wọ́n nítorí pó dáa kí nìdí tó fi dáa wọ́n ń sọ àwọn náà ń sọ ní tí ò fi dá bó lẹ́ pé ọ̀rọ̀ yẹn náà bí pẹ́ntù kálúfẹ́já sí ìkánnù wọn gbà tí ò rẹ́ rí mọ́ ẹ̀pọ̀n bàbá rẹ̀ láfẹ́ mọ̀ dákọ̀ ń bẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀pọ̀n bàbá kọ́ là ń sọ ìsà àníbẹ̀ẹ́dẹ́ ṣe ó ní tí ẹ̀pọ̀n bàbá mi làwọn fẹ́ mọ̀ pè níbi láìláìlá ọ̀páwọn ṣe yẹn kí ló sọ̀rọ̀ ẹ̀pọ̀n bàbá ń bẹ̀ ọ̀sọ̀ pé láìláìlá ọ̀dà ní ṣùgbọ́n bẹ́ẹ̀ ti fẹ́ mọ̀ pé ìkọ́là náà a lè mo mọ̀ dáadáa torí ìlú kan láti jọ wá ó ní bàbá kan wà ní ẹ̀wọ́n pé bàbá yẹn ẹnu ẹ̀ láti kọ́gbọ́ pé àwọn àtàkọ́gbọ́ tí wọ́n sọ ni pé wọ́n ní bàbá yẹn ní òsìn tí ń já nìyàn àṣẹ tí bàbá yẹn sọ ni pé kò sí wáyé tù tó àti ẹ̀tí ìgbọ́wà àti bàbá nǹkan tàà ti kóòrí rẹ̀ ṣáà ó lè ó sì ní òtá nìyàn iná mẹ́lẹ̀ àmọ́lùmí ni yá ṣáà irúwà tí wọnú àti ẹ̀tí bàbá ń sọ ní pé kò sí náà wáyé tú tàbábẹ́ kírùn ẹwọ mẹ́ṣe lọ yíwà àti bàbá ń padà olówó àbá lòun mú adìẹ kan dání olówó ń ka nǹkan kan ládìẹ náà tọ̀ọ̀ títí tádìẹ fi kú láti ẹ̀ṣọ́ra yín bàbá tẹ̀ ń tẹ̀lé òun ọmọ ẹmọ tó ṣe ṣe rẹ̀ jìnnà ẹ̀kàn sọnù lóòyẹ ẹkù lọ́jọ́ àìpé ó ní àtijọ́ náà ló ti kú lẹ́yìn bàbá tó wá ń tẹ̀lé àwọn onídìdí àti so wá ń sàlàyé fún mi ní pé kí n sọ́ra o ìdí mo fẹ́ lò ń bẹ̀ so ẹni tí nǹkan wá ń ṣe yẹn tí ìwé ẹnìyẹn bá wá bá tó àgbọ́ pé àwí fún yín tẹ́lẹ̀ ipe tẹ́ ń yìí <laughs> yóò lẹ́yìn tó tí wá rí báyìí ọlọ́run yóò wá jí àdánwò tó ń tọ̀ bóyá yóò lè dúó déédé àbí kò ní ṣe kí ni kò ní dúó déédé a sì ti rápẹ̀rẹ̀ rẹ̀ nínú Qur'an àdẹ́bíwa lúùtù alayhi salam tí wọ́n mú ìsọ̀rọ̀ ilẹ̀ yá ti wá pé kò sẹ́nìkan táìsàn tún lè ṣe bá mọ́ sílé táyé ìparí má láyé wọn tí wọ́n ṣe ẹgbẹ́nu tẹ̀sírì ìsọ̀rọ̀ ilẹ̀ yá wọ́n tó láyé wípé gbogbo ara rẹ̀ ló ní ihò tí àwọn kòkòrò jáde ń bẹ̀ ayúbà astafula amẹ́bẹ̀ ayú lúùtù ni èyí tí ó bí táwọn tí wọ́n máa ń ṣe ìkódìjọ̀bọ́ nílùú rẹ̀ clip of tongue ni èyí tí wọ́n gbé kò jìjì ó ni homosexualism tọkùnrin àtọkùnrin mọ bára wọn lò pọ̀ ànábì àyùbù pé ihò kòkòrò kọ̀ọ̀kan pé òní òtún wá máa júwe pé hàn ojú ọ̀nà rẹ̀ kọ́yìn ibi ìnílé ìtì ẹ̀mọ́ wọlé oúnlé níbi tí àwọn afárá tẹ̀sírì Israeli yáàtì ni ò kéṣe máa tóró òbìlì máa tóró wọ́n sálàyé débẹ̀ pé ọkàn ẹnìkan ló kù tí so irú èyàn ní èyàn eh, lẹ́ni tí ó bá jẹ́ àlìsó náà ó mọ̀ áwùgbà ẹgbọ́nà ló là yìí yóò là wà náà gbogbo ilé ọlọ́run fi ń dán wa wò ọlọ́run ṣàánú wa dán àdúà amọ̀ǹká àdánwò wò lẹ́yìn ìgbà tó ṣe kíni lẹ́yìn ìgbà tó bá ti bá ọlọ́run ọba sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́

فإني خفت نوالي من ورائي وكانت امرأتي عاقرا فهلت من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا ṣe àríkẹ́ ọlọ́rọ̀ bá ní ó ń pe olúwa rẹ̀ ní nìdáán kọfíyà ó ń pè ọlọ́run jẹ́ẹ́jẹ́ múnajáàtì ni nígbà tí èyàn bọ́lọ́ ẹ tó bá ń sàdúrà ó tí mò ń sọ èyí nígbà tí èyàn bọ́lọ́ wọn bá ń ṣètàkùrọ̀ sọ ní ìdùnnú kan bẹ́ẹ̀ aláwàtò ìmánì adùn ìgbàgbọ́ bẹ́ẹ̀nu pé èyàn bọ́lọ́ sọ̀rọ̀ ẹmọ̀ títẹ bá rẹ̀ tó ń sàdúrà dáadáa ẹ̀ṣọ́ tó bá jókòó ó lè pé èyàn bẹ̀lẹ́gbẹ̀ẹ́ Allahumma inni ọ̀túnkọ̀ wọlé afẹ́fẹ́ wọlé gínà tó bá ẹgbẹ́ ó ti ṣẹ̀ ẹni tí ó jókòó astaghfirullah astaghfirullah azim alladhi la ilaha illa huwa al-hayy al-qayyum wa atubu ilayh اللهم إني ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أستغفر الله العظيم اللهم أنت ربي لا أرجو ما يجوا بأن تموري الله láìláha ilá ǹkan kọlọ̀tẹ́bì a máa wò ó yẹ orí ọlọ́run ọkàn rẹ̀ yẹn tààlùkù bí láyé ó ti so pọ̀mọ́lọ́run wà kẹ́yìnfà bóòlọ́lọ́run ọbọ̀ òsè ní jẹ́ pé irú ẹniyàn tó torí náà àǹfààní ni ìwọ tó bá bọlọ nsọrọ bọ́lọ́run lọ ṣàdúà dáadáa nítorí kéèyàn máa ṣàdúrà náà ròyìn àwọn ẹrúsìn ọlọ́run ọba tí wọ́n jẹ́ olùpáyà ọlọ́mẹ̀ ọlọ́run sọ́nà suratul anbiya innahum kanu yusari'una fil khayrat wa yad'unana raghaban wa rahban wa kanu lana khashi'in ọlọ́ni àwọn olùsìn lọ́run àwọn onígbàgbọ́ òdodo wọ́n jẹ́ ẹni wọ́n wá ń pe àwọn ọlọ́run rọ́gbàbàn wà rọ́gbàn lẹ́ni tó nírètí sọ́lọ́run lẹ́ni tó sì tún bẹ̀rù ọlọ́run bẹ́yìnà kọ́ọ̀fì wà rọ̀já sọ́lọ́run máa gbà ṣùgbọ́n láàánú lọ́lọ́run yóò gbà ọlọ́run ni wàkánù lánàá kọ́ọ̀ṣìnrin wọ́n jẹ́ ẹni nítorí àsìkò àwọn pàtàkì àdúà pọ̀ ìbéèrè tí àwọn fẹ́ béèrè ní pé báwo wá ni a ṣe máa ṣàdúà àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ ṣọ dáadáa alákọ̀ọ́kọ́ tàbá fẹ́ bẹ̀ lọ́n àtànáwò alàlọ́ ìkọbìlẹ̀ dùà èyàn ó sì sàṣàlátù fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam fa'an fadọ́la bọ́nà abid kọl ó ní baynama rasulullahi sallallahu alaihi wasallam qa'idan ìdìdákọlà rọ́jùlọ anábì ìjókòó jọ kan ọkùnrin kan wá wọlé ìgbàtàrákùnrin wọlé fasọ́lá fakọ́l allahumma kfirili warhamni ó sàdúà ó ní ọlọ́run foríjì mi ṣàánú mi fàkọ́lá Rasulullah sallallahu alaihi wa sallam anábi wá sọ wípé ajal ayu al-musalli ìwọ tó ń sàdúrà ìwọ ti kánjú idha salaita faqa'adta fahmidillah bima huwa ahlu ahlahu wa salli ala alayya thumma ad'u anábi wá sọ mú dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó yìí lẹ́yìn náà kó ṣe àsàlátù fún mi lẹ́yìn náà kó wá sàdúà thumma salla rajulun akhar ba'da dhalik ọkùnrin míì tún wọlé òun náà tún sàdúà fahamidallah wa salla ala nabi òun yìí lọ́n jẹ́ orúpẹ́ bọ́lọ̀ wá sàdúrà fánàbí faqala lahu nabi sallallahu alaihi wasallam ayyuha al-musalli ud'u Ànábì wa sọ fún pé ìwọ tó ṣe àfọ̀mọ́bọ́lọ́un tó ṣe aláàmìlì láìláìlẹ́lá òtún ṣàfẹ́ láti fánàbí sàdúà sí tó bá ṣe àdúà rí ó ṣe gíní yóò jẹ́ ìntí àtẹ́wọ́gbà torí náà àkọ́kọ́ ta kọ́kọ́ ń bẹ̀ ní wípé ta bá fẹ́ ṣe àdúà nínú ẹ̀kọ́ àdúà mùsùlùmí ni pé a kọ́kọ́ yìn lọ lẹ́yìn náà ṣe gíní a ṣe àsàlátù fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam

sọ́lọ̀lọ́hu aléhìwà àríwọ̀sá ẹlẹ́ẹ̀kejì alìkọrọrù bí dábì èyàn ó fi ẹ̀ṣẹ̀ rẹ̀ rinlẹ̀ wà lẹ́rin tí rọ́pù bí lọ́kọ̀tíyà èyàn ó fi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ olóòpàá tó jẹ́ pé tẹ́yàn bá bẹ́ bẹ́lọ́n èyí bẹ́lọ́n pẹ̀lú gírímọ́ káì èyàn máa bẹ́lọ́n pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ó wà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت مصاد يقوم بأبور في مبشي أبو لك بنعمتك علي ìdẹ̀ra tó ṣe fún mi mo jẹ́wọ́ ẹ̀ wà búkù bí dáńbì mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní fàtífìrìlì ṣàforíjì fún mi fa ìnáhù torí pé dájúdájú láyé tí rùgbònú bá ìlà àǹtà kò fẹ́ ṣàforíjì ẹ̀ṣẹ̀ àfiwọ́ اللهم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت وحتى واشع wọ́n sì lẹ́ni tó bá tẹ́lẹ́jọ́ bá mẹ́jọ́ ẹ̀lẹ́dì náà kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ àwọn yóò bá rí sọ mọ́ ọdọ́dọ̀ ọlọ́run lọ ṣe gírímọ́ káìkì ọlọ́run èmi yàtọ̀ sáwọn èèyàn tí òjò gbádùn ní wá mọ́ṣáláṣí látọdún méje lẹ́yìn tí ìbéèrè kankan lọ rẹ̀ rí ẹyọkan ìdí mo béèrè gbogbo àwọn àbá àti yọ lẹ́nu káàkiri òjò gbádùn ibi òsí lára wọn ìyún èyí sí ọ̀nà táàgbà sáadà èyí tí wọ́n sọ ẹ mọ́rò pé mò ń ṣe exaggeration èmi ti rẹ́ tó sọ rí ní o pọ́wọ́ èyí ọlọ́run lẹ́nu ń tòun o pé tó máa ti níṣò ẹ̀kọ́ kan lòun ó sì lọ bá yóò ṣe bóun ni ilẹ̀ inú wàhálà tó bá yín tẹ̀yìn ọlọ́run lẹ́nu ní fi ní sí é òwe Yorùbá kan ni àwọn àgbàlagbà Yorùbá sàlàyé ẹ̀yẹ ìrá àwọn ọjọ́ ejò ọmọ ní ọmọ méjì sí é bó <laughs> lẹ pé kí ni ò ní ọdún sàlàyé ọmọ yẹn fọ́ ọ̀rọ̀ orí kìnnìún bàbá rẹ̀ wá wò lọ́ọ̀kọ́ ni ha kò mọ̀ ní ló bá mọ̀ ní <laughs> kò sí sí sí so ẹniyàn ò mọ̀ lọ́n kò mọ̀ àlá lójú sọ̀sọ̀kú sọ bá so alẹ́ ikọ́ ọ̀rọ̀ èyí ó ṣe ìkìrọ́rù bí dámbi wà láyé tí rọ́ọ̀fù bí lẹ́kọ̀tíyà hmm? ẹ̀rìjá ànábíwá Yunus nígbàtẹ́já gbélé kí ló wí la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta kò sí ẹnìkan tí jọ sin tọ́ ọlọ́run sì ní kẹjà ó pọ̀ kalẹ̀ ànábì sọ̀rọ̀ bá alẹ́ wàsílám sọ ìsmù láìlọ album orúkọ ọlọ́run ọba tó tóbi ìdà àdúrà ìyàbí àjàbá bàbá fi bẹ́ yóò gbà wà ìdà só ìlàbí àtọ́ bàbá fi fi tọrọ nǹkan ta fi béèrè kan lẹ́yìn yóò fi lé èèyàn lọ́wọ́ la ilaha illa anta subhanaka inni kuntu minadh-dhalimin torí pé ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìfọ́lọ́pù ọlọ́run ṣàánú wa nínú rẹ̀ àtàbọ̀rù wàlẹ̀ kòṣùrù o náà ni pé ọlọ́sọ́nù sọ́tù ambiyas aya 90 iná umkanu yusare rúnà fil khairat wàyàdì rúnà náà rọ́gọ̀bán wà rọ́hùbán takalẹ́kan yóò bẹ̀ tó bá fẹ́ bẹ̀lọ́n ò ní تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما خفي له من قرة اعين جزاء بما كانوا يعملون سورة الساجدة ọlọ́ni àwọn wọ̀nyí wọ́n gbé ẹ̀gbẹ́ wọn jìnnà sí àwọn ìbùsùn wọn lóru yàdẹ̀rúnà rọ̀bá òmùkọ́ọ̀fà wàtọ́mà á wọ́n wà máa pí ọlọ́run ọba wọn ti bẹ̀rù ti bẹ̀rù wàtọ́mà á ń ti rètí ti rètí ọlọ́run ọba fa áìlúlìmọ̀ ìyòrí jùnior a ṣe yí tó wù ọ ní ọ tẹ́nìkan ò sí lè yẹ ọlọ́wọ́ rẹ̀ kò sí bàbá ṣàdọ̀ ọgbọ́nà gbà ọlọ́dọ̀ ó ké parí bẹ̀ òun wá fẹ́ lo fàálù ìmọ̀ ìlú òun ò gbá kí ló ṣe tó jẹ́ pé mùsùlùmí báyìí nà lọ́kọ̀ òfin wà rọ̀jà nínú rẹ̀ ó ní kéèyàn sọ tí ń wá pàtó lọ́dọ̀ ọlọ́run anábì ní láyà kùlánà àdúkùmọ̀lọ́hùn mẹ́tírìlì ìṣe ìta ẹgbẹ́ wọn sọ Allahumma irhamni ìṣíta kẹ́mi bó bá fẹ́ ẹ̀là mọ́lẹ̀ tẹ́ ń bá ń fẹ́ lọ́dọ̀ ọ̀nà àwọn kan máa ń ṣàṣe ọmọ ń wò pé nǹkan kan tóbi jù lọ́dọ̀ Ọlọ́run fún àpẹẹrẹ ọmọ secondary school ṣe wà ẹ́kì wà ní a1 mẹ́sàn pé ó kàn bí sí a1 méjì b2 mẹ́ta eh, c4 b3 eh, kan c4 yẹn náà tó ni ṣé ọlọ́run lè fún ọ ní ẹwà mẹ́sàn-án kí ló dé tó ń dínkù béèrè ẹ̀ tààrà lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì ní fẹ́ sọ pé ọlọ́run ó fẹ́ tọrọ owó ni ó nídìí owó ni ó fẹ́ sọ̀rọ̀ 1 million yóò kàn change ẹ̀sán rẹ̀ 1,000 ní why ṣé 1 million jẹ́ nǹkan pàtàkì ló wá ọlọ́run ò ní àbí àbíbò nígbò ń wá yẹn ni kó tọrọ direct lọ́dọ̀ ọlọ́run mọ́jẹ̀gẹ́ nìkan sọ pé lójú kòkòrò ní ọ́ ẹ̀rù stars ìdí ìjáde ọgbà alájẹ́ every time ó sàmọ́ sọ pé kọ́lọ̀run ṣe ní mọ́ tí ní lọ ní àmì sọ́lọ̀run ò lè ṣe ní pé kò sí àwọn nǹkan bẹ́ẹ̀ kí ló fẹ́ gbà lẹ́yìn mọ́ tí ní lọ ní àyẹn ló ṣe pàtàkì mo kàn mú àwọn èèyàn wá ní onú báwọn ní irú ìlú ìyàmóye ní ìṣẹ́lú ní lè sọ pé kò possible èèyàn lè mọ́ gbénú ìlú ìkó 100 million lákàntì ta ló sọ bẹ́ẹ̀ fún ọ who says so ní tí mo fi yẹ ṣe ìsbáàtù ní pé in tá ń fẹ́ gangan ní ká bèèrè lọ́dọ̀ náà o ti pé 70 years kò pọ́sílù kí n rí kùránì ha sáàjẹ́ mọ́ kùránì ká ọlọ́run wáì tó ẹgbẹ́ kùránì ló wù ẹ̀kọ́ ha sọ fọ́lọ́ Allahumma ij'alni hafizan li kitabik ṣe ní ní ẹni tí ó ha tíra rẹ̀ àwọn ọmọ ẹ jáde wọ́n ti lọ lé ọkọ àwọn tí ó lò jáàbù ló pọ̀ jù nú wọn ẹnu ọmọ obìnrin méje tó bí méjì àbọ̀ ń lò jáàbù ṣẹ́gẹ́jẹ̀ wọn ò sì mọ kùránì ká ta ló sọ fún ẹgbẹ́ gbogbo wọn ò lè di harvison lé ọkọ wọn wà láì wọn lè dá tó bá bẹ̀rẹ̀ sí ibẹ̀ lọ́n ọlọ́mọ èjì àárín àbìnáà ìwà bànáà ti òfáàzìlì kìtà àbìlà ṣe ọgbọ́ ọmọ mi lọ́kùnrin àti lóbìnrin ṣe wọ́n lólù hakuran ó lè yà àyàn lẹ́nu lọ́mọ yóò kàn dé àdúgbò àwọn àfáà kan dé lóní káwọn bẹ̀rẹ̀ wúrúwúrú ló ń bẹ̀rẹ̀ mẹ́ olóhun jẹ́ àti Kùránì ìṣòrọrùn láti hábáyì lẹ́ni tí ò rí alífù tí ń bà tó wà ní àdúà àti ẹ̀yẹ ló sọ dì rọrùn fún wà lákọ́dí yasarùn ọlọ́run ọba lè ṣe ní ọrùn pẹ́ tó wù náà tòníkẹ́ ìmọ̀ mú yàrá ẹgbẹ́ yìí ó rò pé kò pọ́síbù wà láàrùn pọ́síbù ìwọ gan fúnra ẹ o lè dàáfà àwọn ìtàn àwọn àfáà pọ̀ rẹpẹtẹ àwọn tó bẹ̀rẹ̀ kí ó ní 60 70 kí wọ́n padà dàbà gbogbo ayé ń dákọ kí wọ́n tó ṣe tí àrẹpẹtẹ kò sáàyè láti wọn lọ bẹ̀rẹ̀ níjọ́ tí wọ́n bá ń sàlàyé hadith mùsọ́lá hadith àbí science of hadith àti àrọ̀ àwọn àfáà àwọn òmùwà alìlẹ̀háà bí dùá èyàn máa wo ń kókò má dùá ní èyàn ní fílẹ̀ ẹgbọ́n tí ànábì Zakaria sọ nínú àyà tó kàlẹ̀ kí ló wí ó ní orí òun ti tẹ́tú ewu ẹ̀kí tó débẹ̀ ó ní orí òun ti tẹ́tú ewu yẹn pé ewu ti gba gbogbo orí òun bẹ́ẹ̀ sì ni egungun òun ti kọ́lẹ̀ yẹpọ̀ ti darúgbó òun òrùpó lè bí mọ́mọ́ ìyàwó òun sì ti yàgàn ìṣtáàlà àárọ̀ sí ṣẹ́ibá àwọn Yorùbá Ọ̀yọ́ bí wọ́n fi kọ́ wá ń gé wọ́n lórí tẹ́tú ewu gbogbo ewu ti gba gbogbo orí yẹn ìyàwó ti yàgàn ṣùgbọ́n tí wọ́n sọ bíjù á ní rọ́bí ṣàkíyà kò sọ́kàn àdúrà yóò gbà kódà ń gbàtàdà túnbọ̀ tún bèèrè lọ́dọ̀ ọlọ́run pé fún mi lámì ìjì ara lè àyà tí fi mọ̀ tó ti gbà àyà náà ni pé ohun rẹ̀ ó ha tó bá fẹ́ sí aláàkúbá ò ní rí iṣẹ́ ọwọ́ ló mọ́ bí bó lóhun ó ti wá mọ́ jọ́sìn tó bá ti póhun ha mọ́ fọwọ́ júwe kí ni mo fàyọ́ ń bẹ́ olùgbé ànábì Zakaria ó wo kókó mọ́ àdúrà yẹn títí tọ́lọ́run bá ti ṣe kí ni tó fi gbà ọlọ́run kó ṣàánú wa fi gbogbo ipò àti iṣẹ́ títí ẹ̀ bá wà lèyàn gbọ́dọ̀ máa ṣàdúà gbọ́rùkó tí é tajannubu du'a ala li ahli kẹ́yàn jìnà sí ìmá ṣépè fáwọn èèyàn du'a ala li ahli àwọn èèyàn fámílì má máa ṣépè lé bàbá má máa lé má ṣe pèlé ìyàwó ìyàwó kejì ìyá ti ẹni yálé ìyá tẹlòmíì níyàwó má ṣe pèlé pé ńgbà tí ìyàwó yẹn dé ni bàbá yín ò rówó tọ́ yín mọ́tẹ́ fi lọ skul kò ní soríire àwọn ọmọ tiẹ̀ náà ò ní soríire má sọ bẹ́ẹ̀ má ṣe pè torí pé tó bá ń ṣe pèlé àwọn èèyàn tó sún mọ́ nígbà tépè yẹn bá lọ mú wọn yóò mú wọn náà o torí pé wàhálà àwọn ọrùn rẹ náà ni ó bọ̀ sí mùsùlùmí yàtọ̀ sí àwọn nàṣọ́rọ́ ṣàpẹ́ láti àárọ̀ tí ilé ìṣú ilé ìjọsìn wọn ń gbà mí tàbí látàlẹ́ tí ilé ìmọ̀ ìpìlẹ̀ àwọn máa ń ṣẹ́ nígbà tí èèyàn bá ń lanu gbàgà tó sọ pé olúwa gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ ohun tó wò bí ríkì nípa ìṣe báwọn pa wọ́n rẹ́ ẹni tó sọ pé kó parẹ́ lè jẹ́ ìyá àbí bàbẹ́ olúwa bá mi gbé wàhálà sí wọn lágbádá dá wàhálà sí wọn lágbádá ìyá ẹ̀dẹ̀ ló ń pírọ́blẹ̀mù yẹn ìyá ẹ̀ ni ó wá dàgbà ta ni ó wà máa ṣe wàhálà yẹn kiri ẹ́ ó ní ó máa ṣe wàhálà yẹn náà tàbí kó lọ jẹ́ àbúrò rẹ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ gangan tàbẹ́gbẹ̀ẹ́ olúwa gbogbo bísẹ̀sì mi tó dojúrú gbogbo àwọn tó ń jẹ́ kó dojúrú olúwa bá mi dè wọ́n mọ́lẹ̀ àìsàn ní lágbè kò wọ́n àwọn àbúrò rẹ̀ sì ni wọ́n àwọn ní kówó bísẹ̀sì rẹ̀ jẹ́ ní tó sì sọ fọ́lọ̀ ní pé kó dá ìsàn sí wọ́n bá bẹ̀rẹ̀ sí sí business tó ní wọ́n kówó ẹ̀jẹ̀ yóò wà parun torí pé wọ́n ló máa ṣe wàhálà tó mọ̀ tọ́jú wọn kì í so mùsùlùmí kì í ṣe pé èèyàn máa bẹ lọ́run lé fún ni ọlọ́run ṣàánú wa nínú rẹ̀ ká máa ní ká Kama máa fi tàwọ̀hídì ká máa fi bẹ̀lọ́n nínú rẹ̀ ká ṣe gíní ká máa fi tàwọ̀hídì bẹ̀lọ́n ìdítà fi ń sọ nínú suratul Bayyinah lẹ́ẹ̀kan wípé wa ma umiru illa liya'budullaha mukhlisina lahud-din àpá wọn láṣẹ àyàfẹ́kẹ́ mọ́ ẹ̀sẹ̀ náà lẹ́n tó ṣàpọ̀ mọ́ ẹ̀sẹ̀ fọ́lọ́n nítorí pé tó bá ṣàfọ̀mọ́ iṣẹ́ rẹ fọ́lọ̀ níjọ́ tó bá wà ní ìṣòro ó nílé lo àǹfààní àfọ̀mọ́ yẹn láti bẹ̀ lọ ẹgbẹ́ àdífì ẹgbàjúmọ̀ àwọn mẹ́ta kan tí wọ́n ń lọ tí wọ́n dúró sínú àbádá torí abẹ́gùn àbójò tí òkúta dí wọn àṣìṣe tó wà ń bẹ àbí àṣìgbọ́n àwọn èèyàn rò pé iṣẹ́ yẹn ni wọ́n fi bẹ̀ lọ kìí ṣe iṣẹ́ yẹn ni wọ́n fi bẹ̀ lọ wọ́n ní ọlọ́ tó bá jẹ́ nítorí ti ẹ la fi ṣe nǹkan yìí yọ wá nínú ọ̀fìn ìmọ̀bí agbọ́fin ní ẹ̀yẹ ìkláàsù tí wọ́n fi ṣe iṣẹ́ ẹ̀ ni wọ́n ṣe kí ni ni wọ́n fi bẹ lọ́run tọ́lùkọ́sù ṣe yẹ́wà iṣẹ́ tó ṣe ọmọ̀bọ́yọ́rùn ti gbà tó lóòfin bẹ lọ́run ìwọ fún rẹ̀ sọ pé tájẹ́ torí ti ẹ̀ ìkláàsù yẹn o ni ó wà ní súnà tánàbí kọ wa ìbá tábá fẹ́ ṣe nǹkan ká mọ́ ṣe nítorí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń tọ́jú fámìlì torí iṣẹ́ àrí mi ẹlòmínìsìn tó bá wá lé ọdún léyá yóò pa màálù kò sídìí tó fi pa màálù ju pé ó fẹ́ kí òun borí àwọn ọmọ ìyálé àbáwọn ọmọ ìyàwó ló fi wá pa màálù yẹn o gọ́lẹ̀ gbọ́n o àbúrò ní o yóò tó wá jẹ́ káwọn ọ̀dọ́ àwọn dé dáadáa tó wá pa màálù yà pé ìtàn ẹgbẹ̀ fún bàbá ìlú òun ẹ̀wọ̀ àárín káàkiri nínú ẹ̀ ní

yóò wa mọ́ ìgbà aládá kó ṣe mìírí ó ṣe dáadáa sí bàbá bàbá wà mọ́ inú bàbá yìí ó mọ́ nígbà tí gbogbo obìnrin ilé ilé dápá lé bàbá nìkan gbogbo á lọ sílé ilé ẹ̀kọ́ lọ ṣe sọ irú jẹ́ pé ó ṣe kí tí mò ń ni pé irú jẹ́ pé wà nú ẹ̀ ní ṣe tọ́lọ̀ yẹn tó bá wà nú ìṣòro kò lè sọ ní ṣe ṣe ẹlòmí ìgbẹ́bọ̀ ohun ẹlòmí ìṣe títì ẹlòmí ìjẹ̀wà kò mọ́ṣáláṣí òun olóṣèlú mẹ́gbà tó pé kí láwọn obì wọ́n ìyẹ̀ election ní lọ́dún yẹn àwọn èèyàn sì díẹ̀ jẹ́ akànrí tí wọ́n kò mọ́ṣáláṣí kiri wọ́n kò mọ́ṣáláṣí tó wánú kí ló dé ẹni báyìí mú ká kò mọ́ṣáláṣí tó mọ̀ wọ́n yìí irú àwọn olóṣèlú ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀kọ́ ẹ̀gbẹ̀ wọn ní ṣoore pamọ́ wọn ni wọ́n fẹ́ ṣe empowerment gbogbo orílẹ̀ jáde kìíní kan from kìíní kan wọ̀ àtàfún ní ìtàfún irú àwọn nǹkan táà ṣe orí ìtọ́lọ̀ táà ṣe lórí ikọ̀ àbí àwọn tó wá ń tí political sọ́lá àbáwọn oníṣẹ́ ìgbà wà lọ́wọ́ sí ìrún ìdí òṣèlú mẹ́jẹ muslim ọ̀bẹ́rì wọn àwọn ni ó sáàbù wájú ní kẹlẹ̀ rí wọn pé ara yìí lè wá o bẹ́ẹ̀ náà lẹ́sí àwọn mùsùlùmí náà yóò lọ lé ẹmu yóò rẹ̀ mú bá ń bọ́ọ̀lù yóò lọ lé olóògbòdúró yóò lọ lé olóògbòdúró bá ń bọ́ọ̀lù yóò lọ ọ̀dọ̀ àwọn ológun ni yóò kí wọn yóò jẹ báyìí sí wọn náà gbogbo bí ní ó lọ lóògbé pé gbogbo wọn làwọn ní ìdìbò ìyára ìmúsìn rárá bẹ́ẹ̀rù bẹ́ẹ̀ gáàdì ẹ̀yẹn ẹ̀rù pé ara yìí ni gbogbo tẹ́ẹ̀sọ ni ó ṣe ṣàlá bí ṣe ń ṣe ṣàlá lọ́dọ̀ yìí náà ló ṣe ìyẹn iṣẹ́ ẹ̀bẹ̀ náà ó ṣàpọ̀ mọ́ iṣẹ́ ìfọ́lọ̀ ta ọ̀ṣìí tó fi ṣẹ́ lókèrè ló wà sílẹ̀ lọ. ẹ̀bá mẹ́kàdà àwọn ó bà nínú tí ó máa ṣe òní pé kú máa ṣe dáadáa tó di wàlá sí àmà àlùgbòmù àpàjùlọ ẹ̀yà nínú tíra adábòlùmúrọ̀ ti ìmọ̀ àlùgbòkọ́rí látàrí kan wà mẹ́ ìdí àpláì fún àpá arákùnrin kan wá bá láì fún àpá ó béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ ó ní

nínú mọ́rùn wá ní òun béèrè lọ́wọ́ rẹ̀ kí ló dé tó fi béèrè ní súnmíta átàrò sàáyé ni o ní tó fi béèrè pé òun ò mẹ̀tẹ̀ kan àbí ìjọba bí èèyàn lè ṣe tó ẹgbẹ́ èèyàn bá ń ṣe dáadáa sí ìyá tí ò ní lójú rẹ̀ ọlọ́ lè má jẹ̀mú kó jẹ́ mú méjì o pé kò ṣe ṣíríkù ni tó bá ṣe ṣíríkù láyà àtàtọ́nà amẹ́lú gbogbo sẹ́yìn ló bàjẹ́ orí mi sẹ́yìn láwọn kan tó máa ń ṣe tí àwọn tọ́jú yá àmọ́ kò ní kú yóò máa tọ́jú ìyá ọ̀fẹ́ tó máa ṣẹlọ ọlọ́run ní gba ìyá tó ń tọ́jú yìí pẹ̀lú wájú ẹ̀mú tó kò ṣẹlọ òwe náà ti wọ ẹmú àgbà àgbà kí ẹ máa ṣe dáadáa kí ẹ máa tọrẹ àánú nínú àwọn tí ìwá jáde ọgbà ní bíbíà kí ẹ máa ṣàdúrà lọ́nà bíbíà lọ́nà tí ò bá súnmọ́ yẹ̀dẹ́ kò ṣe bí ẹni tó ní ká ṣe ṣe ní ká ṣe ọ̀kan nù rẹ̀ ní ká máa fi orúkọ nǹkan ní ìyàtọ̀ sórúkọ náà kàmọ̀ sí tẹ̀lọ́ nínú rẹ̀ lórúkọ àrẹ́lúwà Muhammad sọ́mọ̀mọ̀ àìsàn ìjá ìrọ̀sùn ẹgbọ́n ìtọ́wà nígbà rẹ́pìlẹ́pì ní wà á rí Àtàdẹ̀rù jẹmọ́ bí àti kàtà, kàtà, kàtà ní kàtà, ó ti wá dáàmù pé kàtà ìkí ìtumọ̀ ẹ̀kú. Gbé mọ́ pẹ́pà yọ ni pé kéèyàn máa fi orúkọ ẹlù ní ìjẹ́lọ̀, yàtọ̀ sí gíní, yàtọ̀ sí orúkọ ọlọ́pàá òun wọ́n ń pè ní al-ilhad al-ilhad tọ́lọ̀ ní wàdáwù lẹ́dínà yulhiduna sí àtìmọ́ ìlà àtìmọ́ ẹ̀dùnà ẹ̀pà wọn sí àwọn tó ń ṣe ilhad pẹ̀lú orúkọ náà àwọn àbá alákìídájọ́ rẹ̀ pé ilhad gan mẹ́lù àtàkì kéèyàn tẹ̀kúò níbi nǹkan ni àwọn tí wọ́n gbé orúkọ Ọlọ́run ọba jù sílẹ̀ tí wọn ò lò mọ́ wọ́n wá lọ lórúkọ míì nínú ẹ̀ lórúkọ ànábì ìyẹ́ lórúkọ ànábì ìbẹ̀lọ́ ẹ̀rí àkọ́kọ́ ni pé láti bísmìlá ramani tó bẹ̀rẹ̀ quran dé wà ní tó parí ẹ̀ ààrí bí tí wọ́n ti di orúkọ ànábì kankan rí أيام تدعو فلا الأسماء الحسنى فلا تجهر بصلاتك ولا تخفك بها وابتغ بين ذلك سبيلا وقل رب وارحم وأنت خير الراحمين Ọlọ́run ní ẹ̀pẹ́ Ọlọ́run tàbí kẹ́sì ní Gbogbo àwọn orúkọ Ọlọ́run ọba èyí tó Èyí tó kọ Ọlọ́run ọba ṣùgbọ́n nínú mọ́jẹ́kọ̀wé yẹn máa lórúkọ ànábì ìdí méjì àbí mẹ́ta ni alákọ̀ọ́kọ́ orin ìròrí ọlọ́run fẹ́ràn ànábì ẹni tí èèyàn bá ti fẹ́ràn tí èèyàn bá rán pọ̀ sí èèyàn yóò gbà bá torí iṣu jẹko ápò ìlú ṣẹṣu ìyẹn ni àbàbá wọn pè sí tàbùràgù ìyẹn àwọn nìsọ́rọ̀ àti ẹ̀wú jí wọ́n fi máa ń pe àwọn sẹ́yìn àwọn tí wọ́n wò pé àṣùmù lọ́dọ̀ wọn st jude st gregory gbogbo tí wá sí àwọn saint yẹn àwọn wà máa pè wọ́n pé torí pé tí wọ́n sọ gangan ni pé àwọn táwọn ń pè yẹn ó bá wọn bẹ ọlọ́run maria ìyá ọlọ́run maria ìyá àdì báwa bẹ ọmọ rẹ̀ kó sì ní rírí so bí ẹ̀sán rárá ọba tààrà ní ìdí àkọ́kọ́ ní ẹ̀rí ìdí kejì ní

nínú sọ́ọ̀tù ìbákọ́rọ̀ nígbàtí ọlọ́run bá ń sọ pé tọ́lọ́run bá sọ pé fàtàlà kọ́ ádámù mi rọ́bí ìkàlìmọ́ tí fàtàbà lè iná hùrù wá tàwà bọ̀ nígbà yẹn nínú kẹsì rẹ̀ lọ́ka wọ́n mú àdíjì kan wọ́n bẹ̀ ní pé ádámù ìtóbi bẹ̀lọ́njọ́ náà ni orúkọ ànábì pé ó wá sọ pọ́lọ́run wo ọlá ànábì rẹ wọlá Muhammad oríjì ọlọ́wọ́ ni àbáwọn ló ṣe mọ̀ pé mo ní ẹ̀dá kan bẹ tó jẹ́ Muhammad ó lóun abẹ́ arṣì rẹ ni abẹ́ sí mo wá rí orúkọ rẹ àti tó kọ papọ̀ ó sì ní kọ orúkọ rẹ papọ̀ sí ló ń di fọlá nǹkan méjì yẹn tẹ́ẹ̀ ṣùgbọ́n ìdíje ìṣẹ̀rí sí àwọn ọ̀rọ̀ méjèèjì yẹn àhísọ ọ̀rọ̀ ni gbogbogbé ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ ìyẹn fọwọ́ ọ̀rọ̀ kì í dàgbé àlọ́kan wà fún tẹ́lú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sánmọ̀ yìí súnmọ́lẹ̀ ó bínú ló bí lóòkè kí ló bí nínú táwọn èèyàn bá jẹun tán òyìn ọmọ fọwọ́ nù so inú wá bí pé wọ́n rí ìwúfin ẹ̀ tí gbọ́ wà lọ́hùn àìsẹ́lẹ̀ ọba gidi ni mọ́mọ̀ yìí súnmọ́lẹ̀ tẹ́lẹ̀ tó ẹgbẹ́ mo jẹ́ sọ́rọ̀ tẹ́ yóò jókòó sí tó ní nígbà òfin ìjọ méje àdìparí ẹ̀ sí ìtọ́mọ̀ yìí tẹ́lẹ̀ kí ni wọ́n ṣe sí ìgbà tó jú wà léégún orúnkún ìrojú ibẹ̀ ló wà tẹ́lẹ̀ ẹja gan orí rẹ̀ ló ń gbé tẹ́lẹ̀ orin tó fà tóbi lọ ní omi ó bí kí ló fà gbogbo pàápàá bẹ́ẹ̀ bá lọ kọ̀wé kàwé kẹ̀kẹ́ ń pè ní alùpùpù lẹ́yìn ẹ̀mọ̀ lẹ́yìn one thousand and one night ọdún tó english yẹ ó wà one thousand and one night tàbí ọ̀nà inú ẹ̀ ni wọ́n ti yọ ìwé english from arabian night tales from ìwé pẹlẹbẹ kan láì tales from ọ̀rẹ́ inú ìwé one thousand and one night yẹn ni alùpùpù lẹ́yìn àwọn lẹ́yìn wọ́n sọ̀tàn ẹlòmíì máa wá rò pé kìnnìyẹn kò mọ̀ pé ìwé ìtàn bí ó bá gún wà ògbójú ọdẹ́nu gbórúnmọ́lẹ̀ ìrìnkè ní ìdónúgbó elépèje ìrìnkè oníbùdó àdìtú olódùmọ̀ rí ṣẹ́ pé bí ó bá gún àlókọ gbòmẹ́ tó rí bẹ́ẹ̀ gbogbo tó ń sọ igbó olódùmọ̀ rí igbó kí tó túrù gbogbo so inú kẹsìrì máa mọ̀ mú wá padà sọ pé mọ̀ ọdún ni oúnjẹ pẹ̀lú mọ̀ ọdún ni àgbélẹ̀rọ wọn hún ni kò láàpùlàlà ó bá wà dídìyàn láàpùlàlà awàlá awwalu ma khalaqa awwala ma khalaqa nura nabiyyika ya Jabir láàpùlàlà mújẹ lọ mọ̀mọ̀ wà ní kò tí ẹ̀ ní change tí ẹ̀ pé èyàn lè sọ pàdé ìfì ó tọ́ ìbò pé kò lára kí a ń torí kí ọkùnrin dákọ́ kò tí ẹ̀ ní change a lè sọ pàtẹ́ ẹ̀ níjọ́ kan Odùduwà bínú sí ó ní kí ọ̀kàn sí kó lọ ra ẹ̀kọ́ wá ọ̀kàn bí wá sọ bóòdù àti askọ́ o lòbítò kó lọ̀rọ̀ yẹn sótù lọ́dọ̀ sí mà askọ́ bí bò láyé ọ̀rẹ́ láyé òsìkọ̀ ṣé askọ́ bí dé yìí bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tàwátà ló ti àwọn ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ làwọn onímọ̀ ìjọ mẹ́sẹ̀ gbọ́ ọmọdé ọ̀rọ̀ ọ̀rọ̀ so ìdí kejì ni àìnímọ̀ tó tàbí àwa Yorùbá àpá àjọ ìkọ́tàkọ́dáta gbogbo àwọn tó bá ti di lárúbáwá kan mo ti rí sí àkan ní wọ́n ti ń tẹ pàmbẹ̀ ipá gangan ni wọ́n kọ̀ sí lárúbáwá ní àkúrẹ́ gan mo ti rá gbàdí màá ka mọ̀kọ́ dímọ̀ rẹ̀ nílẹ̀ àndàlélàí ní kọ́ olúwà ní ẹ̀. Ṣé ìpínlẹ̀ Yorùbá lẹ́kọ̀ọ́ yóò àti àṣẹ́fà gan àṣọ́sí àṣẹ́ ìlú àṣẹ́ nǹkan ẹ̀sìn Islam ní ó tí àlọ́wà. So èyẹ ìlú orúkọ ànábì, èyẹ ìlú ìbẹ̀lọ́ àbá àkọrọ̀, àbá àkíní àbáyé nǹkan wọlá àfáà mi wọlá kò kọ̀rẹ́ kò sí nínú kẹ́rífíà kò sí nínú ọ̀nà tá à ń gbà ṣàdùà tẹ́báwo súnà látòkè ìbílẹ̀ ẹ̀ ní kùrá ẹgbẹ́ wọ́n ṣe síra ogó ìwé kan ní ogójì rọ́bà náà kí ni túnmọ̀ ẹgbẹ́ rọ́bà náà ni ẹmọ orí nínú àwọn ọ̀nà tá ìgbà ṣàdùà nínú àwọn ọ̀nà tí mùsùlùmí gbọ́dọ̀ sá fún láti fi ṣàdùà tí ò bá mú ó ní kéèyàn máa ka nǹkan tí ó mọ̀ tún mẹ́ ya rọ́kà ya ilú tẹbá rẹ̀ bí àjẹ́ mẹ́jẹ̀ ní pọ́pùlà ọ̀fẹ́ kò fẹ́ pọ́pùlà mẹ́jì òmúfin ìdìbò lẹ́ ṣùgbọ́n àwọn àbá kan sí ìlò pé sí rúnù fún sí gómìn àtàrà rọ́kà ya ilú bí ṣùgbọ́n bídíà ni wọ́n ti ó wá ní ṣé kò yé ni pé gbogbo tí ìlú ìlú bá ti parí ẹ̀ ìlú yẹn lórúkọ ọlọ́run jàbàrá ìlú mẹ́ká ìlú ó ń torí náà ní lọ́kàyà ìlú ní orúkọ mọ̀láíkà kan ṣàkó tó ti mú rẹ̀ agrip orúkọ tàbí kẹrẹ tẹ́ṣe gíní gbogbo ọmọ lè lọ mo ti ń ka ìwé kan ìwé yàásín eh, orúgbẹ̀ ìsáwákà múlíkù tí àwọn Islamic Education Bureau kọ láyé ìdákan ní English wọ́n máa ń kọ hútúbà yàásín sí wọ́n translate ẹ̀ kọ́ wá fi footnote síbi ráyá rọ́kà yá ìlú ka wọ́n ní rọ́kà yá ìlú àtàwọn yá kiri tó wà ń bẹ̀ wa dùnún eh, ẹlẹ́jà òun ló pè jáde nígbà tí ó tẹ́já gbé mi láwọn gbóró èyí ló fi bẹ̀lọ́ lẹ́jà fi kọ́ lẹ́ wàláọ́lá anáhùn mílẹ̀lù sàfẹ́ṣẹ́ lọ́nà ọ̀sán ìbá sí ìbá ṣe tó wà ní àwọn tó sàkọ̀mọ́ bọ́lọ̀ bala nígbà tí bá sílù inú ẹja ni ò bá mọ́ gbé lọ ìlà ayọ̀ ìjọ tí ọlọ́run ló ṣe tó ṣàfọ̀mọ́ tọ́lọ́run ló ṣe rọ́kà ìyá ìlú kankan ọlọ́run wá là mọ́ lẹ́sẹ̀ فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت ọ̀rọ̀ nígbà tó kúrò nílùú táwọn lọ́lẹ́ tó bínú lọ jíṣẹ́ ọlọ́run tí ó bínú kó bẹ̀ ó wá rò káà ní àpàwọ̀ káùn akàníkẹjọ ó gbé ní kí ló wá ṣẹlẹ̀ ó wá náà kó tó débẹ̀ yìí فظن أن لن نقدر عليه نعم في ظلمة ó wá ọ̀pọ̀lọpọ̀ ilé tẹ́bá ti rí tí ó kọ̀ọ̀kan sẹ́nu ọ̀dọ̀ láàmì sáàsá láàmì sáàsá ni gbólóhùn tẹ́ni tọ́nà ti bínú sí ẹtí wọ́n ti àlákà gbólóhùn tó sọ jáde tẹ́ láwọn àfikù tẹ́ẹ̀tì ilé wa àwọn afọ́nká júrì ní orúkọ ẹ̀jẹ̀ Musa bá rí ní ìlú Musa lógo orí òkè lọ kí Musa tó dé wọ́n ti lọ ń bọ ògédègbè mọ̀lú jẹ́pẹ̀ lógédègbè ní odidi èrè tábá ti lè mẹ èrè tó kó tó jẹ́ pé gbogbo ẹ̀yà ara nǹkan ọmọ mọ̀lú wọ́n ti mọ́ wọ́n ní sí inú wá bí Músá ó wá rà láta rẹ̀ pé òbídẹ ní ẹni ẹni ìgún látò nílọ máa sọ gbogbo ẹni tó bá ti rí máa sọ pé láàrín ìsáfá mẹ́dẹ̀ ìgbó mọ́bà ṣe ní bú áńtàkù dàdà tí wà ní ọ̀gbọ̀nàmì àwọn èèyàn wá lọ lẹ̀ mẹ́nu ọ̀rọ̀ sábùrú mẹ́wọ̀n rẹ̀ kí lànàbì kọ wa anábìbẹ̀ bá mẹ́sùn lálẹ́ ilẹ̀ tó ń bì pẹ̀lú disney land ìṣe láàrín ìgbà tí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó pọ̀ àwọn ọ̀pá tó lọ wọn ẹlòmí ò yá wèrè torí pé tó ń pè òrùn júmọ́ tó nínú àwọn àjọ àfíyà rẹ̀ tí ó sùn ìgbọ̀dọ̀ ṣe pé mọ́ nǹkan tí ò nítumà tí wọ́n bá kàkí nìtumà àhámọ́ sàfọ́ nínú rẹ̀ ní ká mọ́ ka kùránì ní àtoríkọ́jì tàbí ká sàǹkọrí kọ̀dí ọ̀tọ̀ọ̀tọ̀ ní o kọrí ìkọ̀dí ni kí a bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ lóòkè ibi tí kúlẹ̀ aláàfáàrí sí ni tàbíyàjì wọ̀lá sí ilẹ̀ àmẹ́rí àbúrà kúfù wa àgbẹ́wà lọ bẹ̀rẹ̀ níbi kúfù wa àdùjọ kó lọ fi ká lóòkè yàáfin àtorí kòdì ọ̀rí kòdì èyí ò sí ní lọ́ta tó di jẹ́ ẹni oúnjẹ àgbárí kúlà àwùjọ rọ́bì náà wọ́n ní náà a kúlù àwúdù ní àwúdù kuli báyẹn yóò wá kàtẹ́yìn báyẹn àwọn tó wà tí ò ní nútùmọ̀ àwọn èyẹ tó wọ́ ara fíìmù gẹ́gẹ́ ni wọ́n rí bá nígbàtí ẹ̀ pé ọba ló di abọ wọ́n rí bá ẹwà gbígbóná omi orí wábẹ́ ṣe ó ti lọ wá ọ̀bẹ ọmọ gbóná ó ṣe tán bá yí ìbáyìí wá payọdù wà lọ ju ẹrù pẹ̀lú ọ̀bẹ gbóná nínú àwọn àjọ àbẹ́yẹ̀ máa ṣe tó kọ́kọ́ mọ̀ gbogbooro tó ṣe àwọn àjọ àwọn àdádá tó bá fẹ́ ṣe ó kọ́kọ́ mọ̀ gbogbooro gbọ́dọ̀ mú nǹkan tí ọtí bó bá jẹ́ ṣe jìnà sí náà ni àgbà yóò mọ̀ gbà ìgbẹ́gẹ́ tí mo ṣàlàyé lẹ́yìn ìfẹ́ lọ ayá tí títà bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ àfà yóò fi lè tí wọ́n fún yàn yàbá àwọn ìfẹ́kọ́ ń bẹ kò lè yé ní kò lè yé ìbọn ẹlọ oríṣiríṣi àdúrà iná àwọn àdúrà tó yẹ mọ́ ṣe bẹ́ẹ̀ tó yìí ó gbà lójú oorun ojú oorun ni ó tó wá fún ọ ó ṣe àdúrà tó bá tó wá ṣe tán ó lára àwọn àfún ọlọ́pàá tó mọ̀ wọ̀n lókúrò àbí kò sí ọ̀pọ̀ bá ń lọ kán ní àbàbá wa lẹ́yìn bá ní ó pọ̀ lọ jàrá bí a bá ìbéèrè bá wà bí a wá ń ṣùgbọ́n àwọn àdúrà tí ẹ bá fẹ́ kádọ̀ ọgbà lọ́nà ó gbogbo àdúrà tí mùsùlùmí bá ṣe yóò gbà tí ò bá ti ṣẹ náà fún ìkẹ̀ṣẹ̀ ìgbé ní kó ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá wa pa gbogbo ìlú rẹ kò kọ̀rẹ́ àdìsọ bẹ́ẹ̀ lórí ló fẹ́ pa gbogbo ìlú rẹ àmì ìtẹ̀lé pàánù mi ò wá lè sọ ohun tó bá lọ pé ìṣú bóyá wọ́n lé olóko mi kan ìgbà wọ́n lé olóko ló wá lọ lọ́wọ́ ẹ̀ àwọn tó lé ọlọ́kọ̀ gbogbo ọwọ́ wọn bá rọ̀ àgbẹ́gbẹ́gbẹ́ nìkan mọ́tàgbà mẹ́mọ́lẹ̀ rẹ́ nìkan ìtàtàn rẹ̀ mú ní rí bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá kan mú bàbá kan gbà jẹ́ dà láàmú bàbá àwọn abọ́wájú wá tọ̀ ìtọ̀ ló ti ṣàlù àlá bàbá wá títà sí ìtọ̀ ṣàlù àlá tọ́lọ́ wá ní ọlọ́bìlà wá ọlọ́pàá ló yà kan ó kàn wá sún wájú irú àwọn àgbà bẹ́ẹ̀ mùsùlùmí èsì ewu ọlọ́run sàmù sáadà wọn ọlọ́mọ jù bàjẹ́

ثم الصلاة والسلام على النبي سيدنا محمد وآله وصحبه أكرم ولو إجابة الغيبي جزاكم الله خيرا جزاكم الله خيرا جزاكم الله خيرا أكرم ولو باتي وقواني أفعلي لكم يوم ilé ìṣẹ́ akọ́ ní àtàlẹ́yìn pàápàá jùlọ lórí ilé máa ẹ̀kọ́ à ilé ìfúnmọ́ tí a ń pè ní àjọ́ àti kíni pàtàkì rẹ̀ àti àwọn ńlá tí a lè rí bákan náà ni àti àwọn àwọn àjọ́ àti a máa ń ṣe kí ó lè jẹ́ sí àlọ́run tẹ́wọ́ àlọ́ ẹni àti àwọn ọ̀dọ́ bá ń bá ń ṣe àjọ́ àti

lára ọ̀ tí a máa ń gbọ́lé pé wọ́n ní wọ́n láwọn ìgbàgbọ́ àwọn tí wọ́n ìṣúlòpọ̀ jẹ́ ìsí ṣe àdúrà gbogbo mùsùlùmí yóò máa tàdúrà kódà ọ̀pọ̀rọ̀ mùsùlùmí lè ló máa ń pàdúrà nígbà